má gbé ẹ jẹ́ ká wò ó ẹ rí pé mo yọjú ẹ sáré gbé kúrò ibi ìdílé ń wò ìdílé ń wò ẹ rí pé mo yọjú ẹ sáré gbé kúrò ìdí inú fóònù kí ni ìfowórí Instagram lè wà mí mọ tẹ̀ wá lórí Instagram kò sáwọn ṣẹ́ẹ̀tì yín wà ń bẹ. social networking. ẹ wá ń wo ibi side ìdílé o. people would dey take care of you. my love. how are you. good. as you can see. are you. very well. Ah kí lẹ́yìn àti mọ́mí bara yín fà. má dábàá bẹ́ẹ̀ ló ìdílé wò ìdílé wò kò kí n máa rí bí ṣe yọjú ìbá kọsà ìgbè kúrò mímọ tágbàlagbà wà lórí ìtajà. èmi owó èmi dáàdi ẹ̀yin ẹ̀ má wọrí màá ṣàlàyé fún ọ ó pọ́sì kó jẹ́ pé dáàdi kan scroll lórí social media ni ó dẹ̀ bọ́ síbẹ̀. ó scroll group chat mo wà. ẹ gbé kúrò ẹ gbé kúrò síbẹ̀ no problem <laughs> no problem mọ́mí ok mọ́mí um, báwo mo ti rẹ́dì owó tí ẹ sọ pé ẹ fẹ́ fún mi i mean owó tí mo bèrè lọ́wọ́ yín. ó ṣe ń sọ̀rọ̀ ni mi ní máa fún ẹ lómi ìgbà ó ní onídìí owó mi ní fẹ́ fún ẹ lówó ṣùgbọ́n tí kò ṣe pé agreement ti wà ìdẹ̀ lówó kankan tí mo fẹ́ fún ẹ tó bá nídìí owó lọ ṣiṣẹ́ owó kó lọ náwó ẹ bó ṣe. mọ́ọ̀mù náà ah, ẹ ṣe máa bèrè lọ́wọ́ mi ṣé ṣé ọmọdé ni mo jẹ́ ni máa bèrè lọ́wọ́ mi pé kí ni mo fẹ́ fi owó tí mo bèrè lọ́wọ́ yín fi ṣe. o lè má máa pàṣẹ fún mi báyìí bó fẹ́ lówó ìbàjẹ́ jù. ẹ ẹ wá èwo lẹ ń fàmọ́ra yín lọ́wọ́ báyìí ìyá àtọmọ kí ló ṣẹlẹ̀ ẹ dàn. dadi mọ́mí sọ pé àwọn máa fún mi lówó àmì mo bèrè owó lọ́wọ́ mọ́mí ó dẹ̀ yẹ kán fún mi wọn ò fún mi mo dẹ̀ ti ní ìdẹ́sìn. ó yẹ kí n fún mi. okay okay now how much are we looking at. one fifty k. one fifty thousand naira. only. one fifty k ni only. one fifty k ni only wọ́n ti ṣiṣẹ́ one fifty k. honey it's alright um, dan uh, well lóòótọ́ náà one fifty thousand naira pọ̀. Uh, but honey, honey, honey, this is it. Um, a ní nǹkan down, Dan fẹ́ fowó ẹ̀ ṣe kó tó Yes, so. That's where I'm looking at opinion tèmi ni. So let's do this way. Let me say ṣe ètò ẹ̀ lọ́wọ́ Stop it. Ah, that's my daddy. yes, dad. Thank you, daddy. Uh, okay, so um, we'll do it this way. Okay, one fifty, right? Yes, sir. Mm, okay, for mi ní uh, bank account details. Uh, Daddy, I thought you had. I thought you had it now. Ah, pardon me, please. Until I more. people want to change any job. <laughs> Yeah, we're change. Kini. Kini, Kini. Ah, Kini, Kini. Tí mo fi, tí mo fi, tí mo fi ń wò. Tẹ́ fi wò mí báyìí. Ẹ No, seriously, ẹ ń bá ọmọ ìjẹ́. Èmi ló ń bá sọ̀rọ̀ báyìí. Ẹ mo ń wo èmi ló ń bá sọ̀rọ̀ báyìí ó ti bàjẹ́ jùjà ló bàjẹ́ ó bàjẹ́ bíi láìkẹ́ o. it's alright onímọ̀ ń bàjẹ́ tí màá bàjẹ́ tàbí fẹ́ Ah, mo ti gbọ́ eh? torí ẹ̀ náà nìkan ṣe wá bàjẹ́ kó yẹn kẹ. ọ̀kan lọmọ lòun. mo ti gbọ́ ọ̀kan lọmọ. pẹ̀lẹ́ o mc ṣínà. Eh, eh, okay let me do now okay see ya go. yeah who's there. i am. lórí ìwọ̀n pẹ̀lú ara ẹ̀ wọ́n ní i am tọ́lọ̀ òun ni o sọ i am tọ́lọ̀ èmi ni èmi ni. ti jẹ́ èmi ni. mrs arojo tree how are you. i'm going off ló dàbọ̀ ìwọ ah, ni you are going out baby ni ẹni tó ń ṣe yọ pé. Ah, ẹ wá lè bèrè ibi tí mo lọ. ìwọ ah, ló kún bèrè lọ́wọ́ ẹ pé bolo ń lọ ayé bèbí. Uh, well, I'm still young, baby. Oh, yeah. Anyways, um, n fẹ́ gbé mọ́tò yín kan jáde. Ẹ ẹ lọ ẹlò ẹlò kí ló dé? Ológun gbé mọ́tò mi kan jáde. Òun oh, ni mọ́tò ti. Um, mo ní now but then mi ò fẹ́ repeat mọ́tò yẹn lọ síbi tí mo gbé lọ the other time so I want to use yours. Oh, really? One of yours. No, you cannot use my car. Ah, mommy, you have two cars now baby you have your own car. mom ẹ lè wá méjèèjì at the same time now ṣe okay daddy bought you two cars actually. no your dad did not buy me two cars i have a car and he gifted me one. Eh, hey, automatically you have two. Automatically you have one to yourself. Automatically you are going to go out with just one and the other one will just be lying there doing nothing. So let me use it. Automatically if you use my car you will leave yours at home doing nothing. Eh, mo ti mọ̀ pé ẹ̀ fún mi náà mo ti mọ̀ pé ẹ̀ jẹ́ kí n lo mọ́tò yìí no problem na ọ̀rẹ́ lọ bá dáàdi ọmọ fún mi nìkan àwọn mọ́tò wọn káàkiri wọn tún máa gbé jáde. abẹ́ tàkùn lọ bá wọn náà ló gún bá ẹ jẹ oníbàjẹ́ òṣì láìṣe kókó bàjẹ́ jù This life is a part of beans a part of beans ṣe ṣá máa rọra tẹ̀lé ṣá máa rọra tẹ̀lé ilẹ̀ For instance, Kàdíjú bí ẹni tó ti kú. Báwo ni ní ọgbà tó wọlé? Mm, mo ti dé tẹ́lẹ̀ ìgbà tí mo dé mo mo kito lo drop back anyway that's even by the way. Kílódé tójú ẹ̀ lè sọ̀rọ̀ ọ̀sán. Ṣé ẹ̀yin lẹ ọmọ yìí wá bá ok ṣáà lẹ́ni ẹ̀yin lẹ́ni kí Daniel gbé mọ́tò yín jáde. ẹ yẹ wá bá mi nu yàrá ó lóun fẹ́ lò kọ́ náà wọn SUVs ẹni kó mú kọ́kọ́rọ́ yìí tó bá wù bẹ́ẹ̀ ah, kí ló wà ń bẹ ọmọ èèyàn fẹ́ lo nǹkan yàn ṣé àní kó má lò ní. nǹkan wà ń bẹ nǹkan wà ń bẹ nítorí kó tí wàá bá mi láàárọ̀ èkì tó jáde ipò òun fẹ́ gbé mọ́tò mi jáde mo dẹ̀ ní inú òkókó lọ gbé mọ́tò ti jáde so kò yẹ kó wá bẹ̀yìn kẹ́ wá gbà kó gbé mọ́tò ti jáde. wọ́n ní ìwọ ló máa ń mú nǹkan le kò sí nǹkan tó wà ń bẹ náà ṣebí mọ́tò tèmi ló gbé it's all right. it's not all right ó yẹ kájọ pẹ́ nípa kájọ bọ́mọ wí ni wọ́n ní nǹkan ò kò yẹ kẹ́yìn wá encourage kò ṣe ah adam gbàdẹ pé bí e, e, èmi ni mo burú. it's alright jókòó mi like my opinion condition. condition. Hmm. condition wa nìyẹn. mo fẹ́ wo. owó. Oh, <laughs> okay it's all right eh, bí èlò làwa ń wò báyìí sí. three hundred thousand. Ah, Fọláṣadé tèmi nìkan ṣoṣo èmi kan mú ẹbí ẹni mowó ni ah, ṣé òun náà lójú ẹ̀ṣẹ̀ wá lè tó báyìí three hundred thousand naira. ọ̀dà kí ló fẹ́ fi ṣe mo fẹ́ lò ó ni ó ní kí ni fẹ́ fi ṣiṣẹ́ mọ́ kékeré ni mí ni. ok sir ah. má bínú má o bá mi bá nídìí owó ṣe máa béèrè. nǹkan tí mo fẹ́ sọ náà ni onídẹ̀ẹ́ náà ló ṣe eh, I'll, I'll transfer it to you. yeah máa ń jẹ́ kó rẹ́rìn yàtọ̀ lórí owó nìyẹn ṣẹ́ni ah, wà tó wó báyìí ìbejì níyìn. báyìí sí owó ẹ̀yìn tí ò lówó òkú ni. Ah, wọ́n ní owó ní kẹ̀kẹ́ yìí rere. ẹ eh, wọ́n máa sọ bẹ́ẹ̀ ni <laughs> wọ́n máa sọ bẹ́ẹ̀ ni. thank you. Eh, just forgive the boy sórí ọkùnrin tó jẹ́ lèmi ṣe ń ṣe mi ò fẹ́ kó máa wà tempted níta àbí kó máa oppress ẹ̀ níta. ọkùnrin tó jẹ́ dáódù mo ti gbọ́ ìbàjẹ́ tán. ah no no no. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ kọkàn kò ní ṣe é. Ah, ọmọ màá ṣàánú mi o ta ni mo fẹ́ ké pé bó mo fẹ́ sá sí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah. dàpọ̀ ó tún gbọ̀n ni ṣó tún gbọ̀n ni ó dẹ̀ ṣàánú mi ah. ní sùúrù ṣáà ní sùúrù ní sùúrù pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ààrẹ máa yá àdé ń pè wọ́n sí wọn gbé fóònù abirú kí ni gbogbo eléyìí ní sùúrù dàpọ̀ ní jọ ọkọ mi pẹ̀lẹ́ hello dájú dàpọ̀ ẹ mo ti pè yín látẹ̀kọ́ yẹn ìgbé fóònù yín ó dà mo ti gbé ẹ má bínú ọmọ yín nu ẹ má bọ̀ ẹ má bọ̀ mi mọ́ bó ṣe ń ṣe o iṣẹ́ ló ń gbọ́n mo ti gbé lọ ah, lọ́wọ́ ta fẹ́ fi rọ̀gùn ẹ bá mi mówó wá alógùn tó kọ fún wa kò sówó lọ́wọ́ mi tí màá fi rà á ah, mo dáràn ó dáa mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ ẹ wò ẹ tètè máa bọ̀ ẹ tètè máa bọ̀ bó ṣe ń ṣe yóò mi o ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o dàpọ̀ pẹ̀lú ọkọ mi á rí ẹ ní imagine máa gbé wa láì lórí irọ́ i don't understand kò pé mi ò dẹ̀ ń parọ́ dẹ̀ tún sọ pé sọ wà láyé. kí ló dé tí wọ́n jálẹ̀kùn mi. Ah. I need money and you must give it to me. you know, you never cease to amaze me. Kí ló tọ́lá? Mọ́mí mi ò tán ọ̀kan lá. I need money and I need you to give me money. Ah òkùnṣídé wọlé wá ẹ̀yìn lẹ́yìn náà she just give you money just like that wá ok kẹ́ni focus ti kọ́ wọ̀ náà lóró yẹn náà pè mí sí yóò ń pè wá láì lórí so wọn náà o dé dédé o gbé fact dé you need money. tí ẹ bá fún mi lówó yẹn ó máa lẹ́yìn o ó and i'm and i'm serious about it. kí ló fẹ́ fowó ṣe. mi ì ṣọmọdé. òkò ah, èdè wọlé ó máa lẹ́yìn i don't understand kí ló fẹ́ fowó Mommy, mọ́mí ẹ lè má bẹ̀rẹ̀ lọ́mí kí ni mo fẹ́ fowó ṣe náà ṣé ọmọdé ni mí ni. Ah ṣé mi ò lè sọ pé mo ní ìdòwò ni mọ́mí tẹ́bà ti fún mi lówó I'll be in solitude for days. Be my guest, baby. I should be your guest. Couples are in more. Màá lẹ́yìn mi ló fẹ́ máa lè mọ́, màá lẹ́yìn màá níwájú. I will starve myself for days. Tí anybody bá pè mí mi ò ní jáde, I will lock myself in that room for days. Ah, kí ló ń ṣe báyìí? Kí ló dé? Kí la gbé? Kí ló fẹ́lẹ̀? Ìwé ológun starve yourself ní kíní. If you decide to be in solitude, yeah, why? solitary is meant for anybody but ìwé ológun nílò serve today mélòó ni ẹ mélòó ni ẹ tó tún ní jẹun. yeah so are you giving me the money or not. but what do you need the money for now. mummy i'm not a baby you can't be asking me what i need the money for i'm not a baby i need money give me money else. it's okay now i will transfer money to you. transfer it now. later on ṣe báyìí i will transfer it to you. so mommy, yàtọ̀ fi tù ú. I love you. Bàbá èyí lóhùn. Ṣíwájú òun nìkan lọ́wọ́ mi torí ojú òun nìkan náà ni ò ló fa ògbó àbí òun ni gbogbo ilé báyìí. Pẹ̀lú ọkọ mi, àìdúpá rẹ ni tó bá dọ̀sán màá wá bá ẹ ru ẹ̀fọ́ tó láta dáadáa wàá fi jẹ̀kọ. Hmm? ẹ ọkọ mi. Ah, ibi tí mo ti lọ fábọ́ ni mo gbàgbé ẹ sí. hello. ọ ẹ rọra o. bẹ́ẹ̀ ni èmi ni ìyá Búkì bẹ́ẹ̀ àwọn èèyàn wà pẹ̀lú mi. ẹ bẹ́ẹ̀ ni àwọn ọmọ mi wà pẹ̀lú mi. ẹ lò ó ẹ sọkọ tẹ bá fẹ́ sọ mò ń gbọ́ yín. ẹ wọ́n wọn. stand by. Can't you knock? What if I'm not decent? I know you're decent, Joe. How do you know I'm decent? No, no, ìgbọ́n lẹ́yìn ìṣẹ̀ṣẹ̀ wọlé. To mọ̀. Fi mí sílẹ̀ jàre, to pẹ́ sí tí mo ṣe wọlé, lọ́kàn mi ṣe wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo bọ́jọ dànù ńkọ́. Ah, irú bàjẹ́ wo nìyẹn? Okay, sorry about that then. I just came to tell you that I'll be clubbing tonight. Olùmọ̀ Bíjọ́rí kò lọ, I don't understand. Bí tó wà no problem, àmúwẹ̀ ní kí wọ́n sọ fún yín But wait, dúró you really need to take it easy with this your clubbing. You need to take it easy. Ah, all the time. Don't come in there, okay, time. You must always go out. Mommy, do you expect me to live a boring life like you do? Mommy, ẹ jáde, ẹ club lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Man is always hot. The roof is always on fire. Oh, I'm telling you. Really? Mommy, ẹ wò, ọmọ kékeré mi mi ò jẹ́ kí n gbádùn kí mo ṣe kankan sí náà. Mommy, don't you know that when you go to the club, you get to see some sweet baby ọmọ ṣèdí bàlàbàlà ṣèdí bàlàbàlà ṣèdí bàlàbàlà. Yọ ọ̀gbẹ́ni wá mi jókòó sí tàbí orí Mommy, I'm missing. Orí igi àṣekọ ọmọ ìlú làwọn kan lọ club kí ló ṣe gbogbo eh. kọlákútà ló mọ mi rí lọ bàbá ẹ̀. Ah, eh. Kòkòrò lórí lórí dúró yìí. Mami, mami kò ń ṣàwọn ayé tẹ máa ń lọ tẹ máa ń wọ damax àti satin lọ yẹn o no àwọn ayé ìsìn àwọn eléyìí bẹ́ẹ̀ gan nǹkan tó máa wọ bẹ́ńbẹ́ ni o tó máa lọ bẹ̀rẹ̀ kó lọ mú nǹkan lásán everything máa ṣí síta ni o nǹkan tó dé bàyá àwọn boys náwó nìyẹn and guess what ó láwọn magic that place is so magical tó yẹ pé ó máa ni pé wọ́n gbé wúfà wọ́n gbé sínú ọpọlọ yín báyìí tí ó máa dún kín kín kín at the end of the day kan tí wàá di pé wọ́n ti wọ́n fẹ́ ṣáná wọlé wọ́n fẹ́ ṣí casket wọlé lóríṣiríṣi àwọn tí ayé màmá lọ bẹ̀rẹ̀ báyìí ṣe gbọ́n onísàn tó máa make gbọ́n gbọ́n ni pé right about now eh olówó èkó is around eh princess arojojoye eh, in the vip corner ẹ bá máa gbọ́ gbọ́n gbọ́n máa ṣíwọ́ táwọn ti light everything báyìí ẹ̀kan wọ́n gbọ́ èèyàn kò níjọ́ ẹ̀gbọ́n kò wá sí. mọ̀mí casket ọmọ wọn no mọ̀mí yìí sí. This is the major reason why you should club one of these days. Mm-hmm. You'll so love it. I swear, you'll so love it. You know, mommy. Yeah, I'm going. You know, I'm. ó sì yẹ kí ló wà nù ìjọba gbogbo wa. no mọ̀mí òkú bá wo no ṣe rí inú casket yẹn hmm? kò ṣe bí a casket casket. not in that light casket It always sounding. tí wọ́n máa ń lò yẹn náà ni máa casket ṣe you understand normally it's usually a box in different size color, or shape most of the time white actually máa kọ́ ice sínú ẹ̀ wọ́n máa fi drink téèyàn bá order yẹn sínú vsop anything wọ́n máa gbé sínú ẹ̀ bọ̀ àwọn ẹ̀ wọ́n máa ń gara ọkọ̀ ṣe rí àwọn bí ẹ̀ tẹ́ wọ́n mú ní kàlákùtà gbà ẹ̀ ẹ̀ lọ́sàn án wọ́n máa ń finá sórí ẹ̀ tẹ́ pé wọ́n máa ṣàánú so with that sound with the hype man tó máa mú bọ̀ wá báyìí báyìí gbogbo everybody tó wà nù club wọn máa dojú bọ̀ yìí straight ni pé ẹ ìbọ̀dọ̀ gbé kíní ìlọ́pọ̀ sí ọmọ ayé club ó dàbí pé wọ́n wà lọ́rùn ni ah mm. i'm telling you I don't understand òní wọn máa pósí yẹn gbọngàn ní kíní kí ló ṣe pósí. yóò wọ pé kílọ̀bù ìgbà táwọn àgbà yẹn àwa ò kí n ṣe ní akọ̀mọ́lọ́jọ́ ni. nǹkan ti yàtọ̀ ń sin mo ń sí ó yẹ kí ẹ wá lọ trial tẹ bá trial man ẹ máa fẹ́ máa lọ all the time ẹ wà ní blame mi pé kí ló dé tó máa ń lọ síbẹ̀ all the time again. nígbà ìpè màá oní oní pósí yẹn náà ni. ah jọ ṣé òun ni ṣáná wọlé ṣáná wọlé. ó wọn mi orí yín ti wà bẹ́ẹ̀ nígbà yẹn ṣáná wọlé náà máa ń lò sí rọ́bù ṣe ṣáná wọlé ṣáná wọlé ṣáná wọlé jákọ́ra ẹ̀ wọ́n tánà mi rà ọ̀bẹ kọ́ra wọn ẹni tì but right about now it's a balabala generation I understand <laughs> balabala generation tó bá ti gbé báyìí gbọ́n èèyàn owó èkó too much money mrs arójòjòyè èèyàn kìíní kan pọ́ǹpì èèyàn fẹ́lá cash èèyàn kìíní kan pọ́ǹpì èèyàn kìíní ah, ọmọ wọn ni orí tí náà máa wú tó yẹ pé ẹwọ tá a bá fẹ́ lọ sórí bẹ̀yẹn ọmọ ní láti ṣe owó dání gidi ni o. lédè àti màá lọ máa náwó club ni àwọn náwó club gba àtijọ́ wà ní pàdé sápò bí sẹ́yìn. ìtẹ́yẹ̀wò ìsọpọ̀ school eh, new generation this is a balabala generation. I'm telling you, it's a bu- Ah, mommy, ó wà essential because wọ́n ti kí lọ́ọ́ ti hype yín tán, mommy ẹ ní láti spray. Wọ́n lè fún yín ní spraying machine kan sẹ́ pé ẹmọ̀ bọ́ dẹ̀, ẹ gbọ́dọ̀ gara. And mommy, ẹ bá lọ sórí ibẹ̀, ah no, ẹ gbọ́dọ̀ lọ rep. Ẹ gbọ́dọ̀ rep, yeah, I understand. Sábẹ́ pé afẹ́wọ̀n mi kì í lọ kí wọ́n lọ style club tí yín tó ń náwó tó ń gbé pósí wọlé. Mọ̀ kó sì yẹn òbítí. Mọ̀ ṣé ẹ ṣe ìyàgbẹ́ serious? Ó nà ah, bẹ́ẹ̀ ló gbé lórí ìjọba we're gonna go rock the club tonight you don't say but mommy ẹ máa ṣe wo kò ṣe tẹ ẹ máa ń stingy tẹ máa sọ pé kìíní ẹ máa ṣe ẹ don't náwó. ìjà ìgbà pé nínú gbogbo ní pọ̀nà àṣàbọ̀. àbí máa náwó púpọ̀ náà abọ́nà máa mọ̀ pé tẹ́mi bá wọ inú club àwọn Daniel Spending ọmọ pé mi ṣe ti yé yẹn ẹ̀ so Daniel Spending náà wàá fẹ́ wọlé pẹ̀lú mọ̀mí Daniel Spender ẹ̀yà tí ó ti yẹ yẹ́ mọ̀mí so ẹ máa ní láti gba owó dání gidi kò I don't rẹ̀ o tó bá yẹ pé fẹ́ lọ. ajá lọ swentin ọ̀hán lọ. yóò kọ́ ẹ̀. pé ní bá ṣe rí ló máa determine ọjọ́ mi tàbá tó mọ́ mi. kí ló máa sọ dáàdì. ṣé yẹn don't worry she my husband. Ah. I know how to treat him. I trust you, mommy. Mommy, chop, no, chop, chop, chop, chop, chop, chop, chop, chop chop. ẹ pọ̀ kó sì yẹn gangan ló wà ìpọ̀tà àti kí n wọ́n yẹn ṣe ní kó sí dé. ẹ má wọrí ẹ má blú ẹ fún yín later this evening. a wise man sọ fún mi pé. This life is a pot of beans, a pot of beans. He said, Shamarora tele, Shamarora tele. Ilẹ̀ máa ń yọ ní. Kọ́ pé ikú Bábùkọ́lá kó dùn mí, irọ́ mo fi pa. Ẹ̀yin mo máa bẹ̀ ọ́, ẹ máa dúró tìyà yín gidi. Torí ẹ̀yin méjèèjì náà lukàn ló kù. Hmm? ẹ má jẹ́ kí ààyè kó kẹ́ o ẹ má jẹ́ kó bánu jẹ́ o fi ààyè bí mo ṣe wà ikú bá mi kọ́ dùn mí. n kò mọ̀ pé béèyàn ṣe kú yẹn mo yí ibi ní last week ibi kò lá tí o máa ṣe ara gíníyàn o ní láti wà strong fáwọn ọmọ rẹ torí tó bá weak wọ́n máa weak. ṣé mo dúpẹ́. tó bá strong wọ́n máa strong ṣùgbọ́n ṣé mo dúpẹ́. ọkùnrin lè rẹ̀. a ní fírú ẹ̀san fúnra wa. ọkùnrin kì í bànújẹ́ o mo bànújẹ́ tó yí pé ikú bá rẹ̀ kan yébùkọ́lá. sáà pẹ̀lẹ́. ṣé mo dúpẹ́ fi ṣí kọ́ ni kí ni ká wá fi ṣe yín lálejò báyìí. ṣe mí lálejò ṣe máa pé mo máa mú nǹkan ni. Ah, bó tiẹ̀ jó mi èyí náà ti wà ń bí kí àwọn ará ilé tó kù tó lọ bó tiẹ̀ jó mi ni kọ́ mú wá fún yín. ṣé mo lè rí n kò fẹ́ mú nǹkan kan ṣùgbọ́n mo ti lu gbàgbọ́ra mi tó lọ́tàrọ́ o mọ̀ bóyá ẹlòmíì tó tutù fẹ́rẹ́fẹ́ kọ́lá lọ sọ́dọ̀ ìyá khalid sálẹ̀ kọ́ fún wọn lómi tútù kọ́ fi ti àwọn pásítọ̀ ẹ̀kọ́ yẹn náà kọ́ fi kún àfọwọ́n lọ́wọ́. kọ́lá pẹ̀lẹ́. <sighs> <sighs> <sighs> Ah kan hmm. ó dàbẹ́ ṣe pé kó tẹ̀lé yẹn torí kí Bùkọ́lá má lọ ṣubú lọ́nà. Bùkọ́lá ṣòrí nílé ayé yìí alápàdúpẹ́ lọ́lọ́run tí kò bá ṣe yìí a kò mọ èyí tó máa ṣe nígbà mìíràn ìkẹdẹ̀ rẹ̀ n kò fẹ́ máa sọ lójú àwọn ọmọ ẹni ọlọ́run máa ṣe nǹkan mi fẹ́ lómi a sọ pé bíi lọ́dọ̀ ẹ lómi ìrè ló bọ́ sí o. báwo ni ikú ọkọ mi ṣe fẹ́ jẹ èrè irú ire wo ló lè wà nínú kí wọ́n dá mi dá bùkátà mi èmi pẹ̀lú ọmọ méjì. Eré wo ló fẹ́ wà nínú ibi eléyìí báyìí sọ? Ebu kọ̀la, má rò pé ó dàgbà jù mí lọ. Mo fara sọ fún ẹ láti ọjọ́ yìí. Mo fojú sọ fún ẹ. Tí o kò bá lówó lọ́wọ́ wà búkìsì mi pé kó wá gbowó, mo máa ń fún ẹ lówó, mo máa ń ṣe dáadáa sí ẹ. Ṣé o rí ìdí tí n kò tíì sọ fún ẹ láti jọ́ yìí pé Babukọ̀la? Ṣùgbọ́n, ó ah, bá ń tẹ̀lé fún níbi tó wà. a sọ pé bóyá jù o kò yá àsìkò tó jẹ́ kí n sọ gọ́gọ́ ni mò ń sọ yìí jẹ́ ń jẹ́ kọ́kọ́tà fararọ̀ mi kájọ fararọ̀ ra wa. ìgbà mi. ìkọ̀lá má fẹ́ ra. níta níta bàbá wa yìí ìjà àbí kí lórúkọ yín níta màá pààyàn ìta ẹ bọ́ síta ẹ bọ́ síta máa gùn yín o ẹ bọ́ síta ẹ bọ́ síta nu ilé mi ah! ẹ bọ́ síta nu ilé mi. àwọn àbùkọ́ láyà jẹ mí àwọn àbùkọ́ láyà jẹ mí o ìyá jẹ mí. báìbù lélẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣé o serious pé o ń lọ vigil náà. ẹ jẹ́ ń serious o ṣe rí wọ́n ní àdúrà ní ọ̀pá kìrìsìtẹ́nì gbogbo situation tàwa yìí ó nídìí àdúrà kí Ọlọ́run gbàdúrà wa. wẹ́ òótọ́ ló kúkú sọ òótọ́ ni Ọlọ́run àkú gbàdúrà lórúkọ Jésù well it's alright but um, the nǹkan tí màá sọ ń sìn ni pé kó make sure pé ilẹ̀ mọ́ dáadáa báyìí kò rí daylight kó tó máa darí bọ̀lé. in fact màá jẹ́ kí My thirty is yìí máa ṣe grace bọ́ sí ti seven àti o. ṣàkọrí pé orí ẹnì kejì tó ń bọ̀ báyìí lójúmọ́ mọ́ mm, àmọ́ bí lu ìṣèrí báyìí sí ìpẹ̀lẹ́ tèkè ọ. awíìlà tiwọ náà. àdúrà àdúrà àdúrà lọ̀rẹ́ hmm. mi. ìyá àdúrà. àdúrà ni mo fi ń bọ́ lọ́rùn mi sọ̀rọ̀ o. àdúrà àdúrà àdúrà lọ̀rẹ́. àdúrà àdúrà àdúrà lọ̀rẹ́ mi o. àdúrà ni mo fi ń bọ́ lọ́rùn mi sọ̀rọ̀ o. ilẹ̀ bọ́rọ̀ olúwa. Mami, why are you dressed like this? I thought we were supposed to go out together. Why you dressed like this? Irú sọ̀rọ̀ òun, àwọn fẹ́ gbàgbé ẹgbọ́n ni. Orí mi tí mo gbé ṣe nìgbà ìgbà jáde jòrò bójú lásán ni. Mo purọ́ fún ni mi mú lọ ṣọ́ọ̀ṣì. Gbogbo àjọ tí mo mo ti kó sínú mọ́tò. Mo wá lọ dúró dè mí ní junction máa gbé kílò kan lẹ́nu. really? Really? Okay, I don't know. Ẹgbẹ́ ṣàlẹ̀ pé um, wọ́n ti máa pé mi fẹ́ gbé mọ́tò kọjá rẹ̀ tẹ́lẹ̀. Hmm. So, hey, máa lọ, I'll miss you, alright? Okay. Adura, adura, adura, àdúrà àdúrà àdúrà lọ̀rẹ́ mi o. mọ́mí mọ́mí. àdúyẹ àdúrà olúwa ooo. bílẹ̀ bẹ́sẹ̀ bẹ́sẹ̀ mọ́mí i love you jésù á gba àdúrà wa. For instance, Kàdíjú bí ẹni tó ti kú. oh, ma'am. Alfa, owó tí mo fi owó. Esther ah, owó owó wo ni ẹ. owó kílọ̀bù wa anniversary club wa ta fẹ́ ṣe ìlọsí ti anniversary close mo nídi láti mm, ra um, shoe bag gold and some other things ṣá tí mo need. ah Àfọláṣadé Àfọláṣadé hmm? hmm. ah obìnrin ṣá eh, eh, owó aṣọ anniversary club wa owó aṣọ pàtí ẹgbẹ́ wa anyway mo ti gbọ́ mo ti gbọ́ àbí tí bó wá aṣọ ni tó bá ti di àárọ̀ la kọ̀rọ̀ mi létí. ok mm, mm. àbí ẹ̀rí ẹ̀rí gbẹ́nu ẹ̀ sì orí ẹ̀rí báyìí. wọ́n ní ká pé. ó wọ́n kékeré láìka wà ní. Ah. wọ́n ní ká pé ní. ó wọ́n pé mi. kàdíjú bí ah. ẹni tó ti kú kájáde ẹ̀rí ẹ̀rí ẹ̀ ṣe ń fò tó wáá gbé nàìjíríà fíìmù ni wọ́n á ní kò possible ẹ̀ ó bóyá fò orí òkè ilé mẹ́ta pọ̀ at the same time. Honey. Ah, honey. Ah. Uh. Mm? Yeah. It is. <laughs> báwo ló ṣe mọ̀ orí ẹ̀ ń kún mi gan náà ilé ah múbi tá à ń wọlé nǹkan ẹ̀kọ́ rẹ̀. ṣé òun owó yẹn ìpínlẹ̀ ọ̀ṣun ni. ọ̀ṣun o ká wọlé. ní sọ̀rọ̀ jù. ṣé ká wọlé. ẹ̀yìn náà yeah. Ah, I just switched off the TV. Okay. Alright. Hey, Fẹ́mi me. kí me. ṣe? Ẹ jù nígbà ẹ gbà ẹ dárí ọ̀. Daniel. Ma, Màá kí ló ṣẹlẹ̀? Má mo jáde. Kí ló ṣẹlẹ̀ náà? Ha? Dadi, Dadi, kí ló ṣe wọ́n? Ọwọ́ stop like ọwọ́ TV is in ẹ̀fẹ́ wọ̀ yàrá. Ló máa ń kára kí look at me, look at me. Eh, Daniel, Fẹ́mi, eh, Daniel. Oh my God, gbẹ́dá gbẹ́dá kọ̀. Mi ò rí, mi ò rí. Ọ̀pọ̀ lọ́wọ́ àti sọ́dọ̀ àròjòyè àròjòjòyè àròjòjòyè àlàmú rẹ ṣènìyàn àròjòjòyè àròjòjòyè. Go to the back home and be Ọ̀gá ẹ̀yà náà. gbogbo ògùn mi náà wọ́n máa kó wá ọ̀rọ̀ ẹ̀. ẹ̀jẹ̀ tí mi láti lo gbogbo ọ̀rọ̀ náà for today gbogbo àwọn drips ìṣẹ̀ oúnjẹ kan ní kábàtì fún mi lè gbogbo àwọn drips ní oríṣi dáadáa ní ah! oh! oh. Let me get you a cup of water. Yeah, yeah, yeah. Sorry. Eh? Thank you. Daniel, tó ló dúró pa sí yàrá alámú rẹ̀ ṣènìyàn àròjọjọyè. mi ò sọ pé mi ò ní fún yín lówó yìí mo kàn ní kẹ́ fún mi nígbà díẹ̀ lẹ́yìn náà ṣàrí gbogbo bí nǹkan ṣe ń lọ ẹ ṣàánú mi ẹjọ ẹgbẹ bá mi bẹ̀ wọ́n ẹjọ. ẹ máa sanwó lè tẹ̀lé. bẹ́ẹ̀ ni sọ. ṣé ń gbọ́ ọkọ̀ tẹ́ ń sọ lẹ́nu ṣá ah. no ṣé ń gbọ́ ọkọ̀ tẹ́ ń sọ lẹ́nu ẹ dúró náà ṣé mi ni mo bá ti ń jẹ ni èmi mo ní kó má dà fún yín èmi mo ní kẹ́ má rí bá ti ṣe bẹ́ẹ̀ bá lówó ilé ẹ ṣe padà síbi tẹ́ ti wá iṣẹ́ àlábúlé ẹ kí ló dé wá fi tí wá fi ní mi lára náà ewu bí ewu bí mo máa help yín o tẹ́ ẹ bá lówó mọ́tò padà sábúlé màá fún yín lówó mọ́tò kẹfì padà kàkẹ́ má bà tèmi jẹ́ ìyàrá pọ̀ ń bí bàá tí yín nìkan náà ni ẹ̀yin kọ́lẹ̀ fún mi ṣòro nulẹ̀ yìí ẹ ẹ fún mi lọ́wọ́ tèmi o tẹ́ bá tẹ́ èmi kọ́ mo èmi kọ́ mo ti ti má dà náà. ẹ jọ̀ọ́ ẹ wọ́n ṣe rí ẹni lárí o kò sẹ́dá kankan tó mọ̀ la ẹ má sọ bẹ ṣe ń sọ yìí yìí ó sì máa padà dá fẹ́ràn àwọn ọmọ mi náà. ẹ pẹ̀lẹ́ ìyá tá mọ̀ la ẹ pẹ̀lẹ́ ìyá tá mọ̀ la. ẹ̀gbọ́n bàbá ń sọ ẹni lárí kò sẹ́ni tó mọ̀ la ṣé tiẹ̀ rí gbogbo àwọn òwe àbí àyájọ́ àbí ògèdè táwọn Yorùbá yìí tiẹ̀ máa ń pa ó máa ń run èmi nú ni ẹ jẹ mí lówó ẹ ń pòwe ẹ jọ ṣe mọ̀ pé mo jogún lẹ́yìn lọ́wọ́ dádì mi ni owó dẹ̀ ni mo fi ń túnṣe tó fi rí báyìí tí àwọn èèyàn bá èmi tí mo dẹ̀ tí tí mo mọ̀kọ́ tí mo ṣe instead kí n máa gbénulé mi ìgbénulé mi kó lọ síta ni èmi tí mo kó lọ síta mo mọ̀kọ́ tí mo ṣe kí n bá lè fi lé ìkí fi ṣe business ni ẹ wá ń jẹ mí lówó ẹ fẹ́ bá investment jẹ ni. ìṣàánú mi ó da ẹ má bínú. Oh, ok tẹ́yìn ò bá sanwó lé fún mi báwo lèmi ṣe fẹ́ rówó tí mo máa non club jáde àbó tí mo máa fi ṣe fine boy àbó kọ́lé ò fi ṣe fine boy ni. ẹ bá mi bẹ̀ wọ́n. Eh, ẹ jẹ́ ẹ jẹ́ mi ẹ jẹ́ mi pẹ́sẹ̀ kọ́lọ́ ọdún mélòó lẹ ti ń jẹ mi lówó lé ó fáwọn yìí ẹ̀kọ́ lẹ̀ ti sanwó ìyàrá yín ibẹ̀ ni ìdún pọ̀ sí jù ìdún yẹn ó ti affect gbogbo ọ̀dà tẹ̀nà tó wà nílé tẹ́ bá kúrò nílé ìgò ọmọọmọ yìí tí máa fi tún nílé mi ṣe. ẹ má bínú mo ń bẹ̀ yín ni á sọ́wọ́ mi. bàbá mi kì í ṣe nǹkan tán ní ká wá ṣe lélẹ́yìn náà ẹ jẹ́ ká dẹrú máa ṣe ta ká mọ́ sọ gbọ̀ngàn mọ́ sọ. bàbá náà yìí o náà yìí o ibi dé ta máa ká mọ yòó tá a ti máa pa ọ wọn ti ṣe náà yìí bàbá. Ah, ẹ̀rẹ̀ gbàgbára lẹ̀. mo dẹ̀ ń bẹ̀ yín ẹ̀yin náà tún sọ pé kó dẹrù mi síta. ló ṣe yín náà wọn náà gbọ́ nǹkan tó sọ wọ́n ti pa wọ́n ti pọ̀ fọ́ lẹ́ẹ̀kan èèyàn ah. àbọ̀yọ́ fọ̀tọ̀ pa iná ló mú yàn ọmọ nǹkan téèyàn gbé nǹkan téèyàn gbé bó ti wá lẹ́ra ẹ̀wọ̀n bí ẹ̀wọ̀n bí ẹ̀wọ̀n bí tó bá jẹ́ pé nǹkan tẹ̀ ṣe ni ó ti mú mi báyìí màá wá fún yín ní oṣù kan péré kí ni mo sọ fún yín oṣù kan péré tí ẹ bá san owó ilé mi fún mi kẹ́kọ̀ọ́ fún mi in cash ẹ máa padà sábúlé mi tẹ bá dẹ̀ padà sábúlé yẹn ìní fún yín lówó mọ́tò ẹsẹ̀ lẹ́ẹ̀ máa fẹ́ràn padà sábúlé ah. gbogbo ojú àánú tẹ̀ ń ṣe kò ní jẹ mímọ́ o mm-hmm. ìyá àtọmọ tó ṣojú bí ẹyẹ òwìwí

bíi báwo wà ó láì pọ̀ jù jàre ṣáàgbà bẹ́ẹ̀ ni mo tọ́jú látara in fact it's not easy taking care of it all this time it's really not easy. I know, I know. Actually, mommy, ẹ um, ń um, try gan. Ọ̀sẹ̀ mi tiẹ̀ ti ń bá yín ro gan ṣe fún pé ah, báwo la fẹ́ máa ṣe báwo la fẹ́ máa survive pẹ̀lú taking care of daddy and all couple the fact that ẹ eh, lè máa jáde bíi ti tẹ́lẹ̀ mọ́. Ah, kẹ̀dẹ̀ bá ọmọ mi gbọ́ alẹ́ yìí ni ladies' night in the club. Then, ọjọ́ Friday, clubbing proper. Ṣó ti yé yín? But ẹyin ẹ nílé méèkì. Mo ní ìgbà mi nílé méèkì. Ah, ó jẹ́ títọ́ ìdààmú mi ní méèkì kìíní. Ah. Ah, ó fọ́ ni, bó jẹ́ kí n fògùn sí kíní fún kó sùn lọ, mi ní lọ síbi. Ìyẹn kọ́ lè pa fàájì mọ́ mi lára náà. Mọ́ mi. Kí ni? Mọ́ mi kò fọ́ ní àmá fi ẹ̀rọ eh, àwàdà ṣe yẹ̀yẹ́ àbálẹ̀ ìtọ́ ò bọ́ sígùn náà àwọn ọdún mélòó ni mi ti. ọkùnrin kan máa dèbí mọ́lẹ̀ tí mi nílé jáde mo ṣe jíjẹ ayé mi àárọ̀ kùtùkùtù ni mo wà. ok how about we take this way mo rò mo rò ọkàn i'm thinking that um, bóyá kẹ́ ẹ sọ fún ọkàn náà àwọn ẹbí wọn gbé kan wá kó a máa tẹ̀kì wọn anytime tẹ́yìn ọba títí àrùn how about that. tuntun lè tuntun ń gègé padà sẹ́yìn àjọ àti kó dé ìbẹ̀rù rẹ bí ẹ̀kọ́ kan mi bẹ̀ èmi tí lè gun ọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ mi nìyẹn kí nǹkan máa ní mi láńlé ọkọ mi. Mọ́mì, mọ́mì. Okay, nísìnyí tẹ̀tẹ̀ lé wọ́n sìn. Ta la wá fẹ́ pè báyìí sí? Bí wàá máa tẹ̀kẹ̀ wọn. Tèyí mi. Ah. Ah. Okay, okay. Um, I just thought about something. How about you get a carer? Hmm, carer? Yeah. Ṣé kọ́kọ́ mi? Ah, come I never thought of it. Ah, o ti gbọ́n ju èmi lójọ́. Ah, majority you should pay me more often tí n bá to rówó lọ́wọ́ yín. Owó iná ni wọ́n jẹ́ ń No problem. Talking about Karen, báwo la ti fẹ́ kéètì báyìí o? Ẹ̀rọ la fẹ́ lọ́nà rẹ̀. That's true, that's true. Hmm. Okay, I think the best thing to do is to send, ma send broadcast. so gbogbo àwọn contact mi mọ̀ pé màá rí yàn kan tí a tó máa mi yàn kan tó máa mi yàn kan tó máa mọ kẹ́ra eh, tó máa lè bá a ṣiṣẹ́. èmi náà máa broadcast bẹ́ẹ̀ uh, mo ah the only challenge kan ni pé tí mi bá broadcast báyìí mm. sìn ó lè jẹ́ pé àwọn olóṣù ló máa apply as kẹ́ra mm. wọ́n dẹ̀ máa gba ọkọ yín mọ́ ni lọ́wọ́ yẹn. máa wọ̀rì máa wọ̀rì máa send broadcast àwọn èèyàn tèmi I have more than enough people gbàyẹn ló máa lọ pé àwọn ọmọ ṣèdí bàlàbàlà wá sílé fún ọlọ́run ò ní fún yín ṣe má wọrí bó sì ṣe rí yẹn ó sì pé. kíni. géèmù yẹn ọtí mú mi ṣá. bóòni. adúpẹ́. àyè tí mo tiẹ̀ bá ẹ tó ń ṣe ìdá ilé ló ń gbá. Ah, mo ní ìtumọ̀ gbówájú tayé náà ah, ṣe. ó dáa ó dáa ó dáa ó dáa ẹ wo pí ìròyìn ayọ̀ kan ni mo mú wa fún ọ. dúpẹ́ lọ́wọ́ orí ẹ. mo dúpẹ́. dúpẹ́ lọ́wọ́ orí ẹ sẹ́. mo dúpẹ́ mo dúpẹ́ o. dúpẹ́ lọ́wọ́ orí ẹ lẹ́ẹ̀kan sí. orí mi ò ṣe ẹlẹ́dàá mi ṣe. sórí àríṣe máa ṣe àgbà ọ̀lẹ Yorùbá ń pè so orí ẹ ti bá ẹ ṣe báyìí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ bá mi ríṣẹ́. mo ti bẹ̀rẹ̀ ríṣẹ́. ah landlord ẹ ṣe ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe gan ni. kò tọ́pẹ́ ah, kò tọ́pẹ́ eh. kò tọ́pẹ́. Ah, ẹ ṣe ẹ ṣe gan ni. àwa náà mọ ibi tọ́mọ tí wàá máa dé lọ́jọ́ iwájú. bẹ́ẹ̀ ni eh, bẹ́ẹ̀ ni. nǹkan tó ṣẹlẹ̀ ni pé màá fún ẹ ní nọ́mbà àwọn tí mo bẹ̀rẹ̀ ríṣẹ́ sọ́dọ̀ wọn so kò pin wọn mo ti kọ sínú pépà. landlord yan gidi ni mo eh, ṣe. mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ o ṣáà mọ aláìsàn o mọ̀ wọ́n tọ́jú. àwọn ah, aláìsàn tọ́jú. o tiẹ̀ gbọ́dọ̀ mọ̀ wọ́n tọ́jú ṣáà ní bóyá o gbọ́dọ̀ mọ bó ṣe ń tọ́jú aláìsàn ṣó wá rí o èmi ò ṣe oore tèmi torí ọlọ́run o èmi ṣoore tèmi nítorí pé tó bá gbowó oṣù tó gba ẹ̀ síṣẹ́ tán tó dẹ̀ san sálárì ẹ̀ fún ẹ kó wá kówó lé tèmi fèmí tó ń torí ọlọ́run mi. ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ o. àná àmọ́ bí sọ́mọ́tàwa náà máa dé lọ́jọ́ iwájú. iṣẹ́ ah, wọ́n mọ̀ máa gbálẹ̀ yìí wọ́n máa gbà. àròjòjòyè jòjò àròjòjòyè jòjò àròjòjòyè jòjò àlàmú rẹ ṣe ni. ló bọjẹ tide balu. àròjòjòyè ẹ sọrí jàre ẹ má bínú. tide balógun tó ní kí n wá èmi ò rí bí o. sorry ẹ̀hìn ẹ̀ẹ́dọ̀rọ̀ eh, tá à ń sọ lórí nǹkan jàre à ń kọ́ wọn fọlọ́mọ ọmọ mélòó ni ẹ ti bí. ọmọ méjì ló lóun fi jókòó fún mi hmm. bẹ́ẹ̀ ni àwọn méjì ló wà lọ́wọ́ mi. ẹ kú tọ́jú wọn ọlọ́run abáyín wò wọn. àmín mà. ṣé mọ̀ pé tẹ bá bẹ̀rẹ̀ iṣẹ́ mi báyìí ibi ilẹ̀ máa gbé. inú ilé yín. bẹ́ẹ̀ ni. mo fara mọ́ mo fara mọ́ mà. jẹ́ kò sí wàhálà then um, ẹ ṣọ́ọ̀bù owó tá a fi lọ yín yẹn ṣó tẹ́ yín lọ́rùn. Ah, mọ́mí owó tẹ fi lọ mí yẹn ó ṣe rẹ́gí o ó ti tó bẹ̀yẹn tẹ̀mí lọ́rùn. okay that's good that's good so that we can be on the same page. ǹgbà ọ lè máa bẹ̀rẹ̀ báyìí. ah kò sọ́jọ́ tá a dóde tá a rí ibi lọ tẹ́ ẹ bá ní báyìí ni kí n bẹ̀rẹ̀ inú mi á dùn ló ní kíákíá mo ti bẹ̀rẹ̀. ìtura náà fẹ́ kó jẹ́ kíákíá ni. Ah, bẹ́ẹ̀ ni màá. Eh? èmi ti ń wò pé ẹ̀ tí ẹ̀ bè lọ́rùn ṣé ẹ lè ṣiṣẹ́ dáadáa ṣá. bàbá mi máa ṣe máa ṣe máa ṣe dáadáa. irú kwẹ́sàn wo nìyẹn bí ṣé mo lè ṣe iṣẹ́ iṣẹ́ kí ló gbà tọ́ tọ́ nítorí wọn kò jọ wọn máa gbọ́ máa ṣe kí ara ṣe. mi ò rí ìkọ̀ tó wọ̀ ni àdìkọ́ tẹ̀ wọ̀ yìí. rárá aṣọ ṣẹ́ wà. ẹ ṣe jíǹsì ni kíkẹ́ ara wọ̀ ni. àmọ́ ojú wọn dàbẹ̀ tó fresh ẹni tó rárá máa ń ṣiṣẹ́ o. wọn ò ní wò lọ́rùn èmi sì pé àwọn tí wọn bá ń ṣe ẹ̀fẹ̀ ẹ̀kọ́ wọn máa ní kànga lọ́rùn. bàbá mi alára òmòyà ni mí o ẹ má máa wọ ọrùn tẹ́ ẹ̀ wò yìí o ah. àhá ọlọ́run ló kẹ́ mi bẹ́ẹ̀ o. ẹ má dá lóhùn jàre má dá Tọ́míwá àbí kílẹ̀ orúkọ yín. bẹ́ẹ̀ ni màá Tọ́míwá ni ẹ má dá lóhùn ẹlẹ́fẹ̀ ni ọmọ mi <laughs> ó láìkí eré pa ẹ má dá lóhùn ẹ wò ó ṣẹ́rí báyìí báyìí bá ṣe sọ̀rọ̀ ẹ lọ sílé kẹlẹ́kùn gbẹ̀rù yín mo ti ríṣẹ́ ẹ ti fún mi níṣẹ́ yẹn ẹ ṣé mà mo dúpẹ́ ẹ ṣeun mo dúpẹ́ mà ẹ ṣé sá o ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ tí má ti dé kí n sọ pé mo ti rí máa bọ̀ straight up ha mo ti ríṣẹ́ o mo ti ríṣẹ́ o ẹ ṣé mà mo dúpẹ́ mà ha mo ti ríṣẹ́ o. bọ́sùn báyìí lọ́wọ́ ọ̀rọ̀ dáadáa wò mí bẹ́ẹ̀ ni sọ̀n jáde kí ni yeye kó lè bá fi eyín ẹ̀kú lẹ́wọ́ gígùn gba orí ẹ̀ dànù orí wo ló fọ ẹ̀ náà ó ti bàjẹ́ jù ní kéèyàn wá kó wá kó oṣù béèrè irú question báyẹn lọ́wọ́ ẹ̀ kí ni tó máa ń ṣe báyìí gan ẹ àjàjàrí kí ara àdúgbò lọ́dọ̀ lọ́n pé ó máa bọ́ àjàgà lọ́rùn mi lọ́rùn mi abàmì dúró ti bàbá yìí màá lè rí ilé ayé ti tèmi ṣe màá lè rí ayé ìfàájì mi ní pẹrẹwu o tún béèrè pé ṣọ́ lè ṣiṣẹ́ dáadáa. oh <laughs> I thought as much I thought as much àṣejàrá yín lẹ́ ń jà hmm. fàájì náà ní ṣá kí ni ṣe fàájì mọ iṣẹ́ tí mo gbà láàárọ̀ kùtùkùtù ayé mi mm. àyẹ kí ọkọ dé mi mọ́lé. yíyí ẹ ẹ fẹ́ lọ́jọ́ ìgbà mi má fún ẹ ní ẹ̀bùn wà lọ́ bá wà lórí bẹ́ẹ̀dì mm. ẹ sọ fún mi lẹ̀. ó rẹ́ dasọ́ ń jáde. èmi náà ìfẹ́ ṣe fàájì. ẹ ló bẹjẹ ta ìtẹ sọ pé àwọn. mo rò bọ́bọ́ yín tẹ̀lé mi máa máa ẹ ló wá. àwọn isman sọ fún mi pé this life is a pot of beans. Daniel, ni o èmi ni o. madam ah, ẹ bẹ́ẹ̀ni wọ́n ti jẹun bó ṣe jí ni mo bá wọn dáná tí wọ́n tẹ jẹun. Mm. ṣé kò béèrè nǹkan kan. Ah, ìgbà tó jí wọn bí mi lè rí pé ẹ̀yin kọ́. ok kí ló wá sọ fún bẹ́ ṣe ní dáhùn náà ń ṣe dáhùn mo ní ẹ ṣẹ̀ṣẹ̀ ń jáde nísinsìnyí. good ọ̀rọ̀ ìbólú wá wà báyìí. àwọn wà yàrá tí wọn. ok ọ̀sán àlàjẹ́ yóò ṣe máa ń gbé báàgì mi lọ sún yàrá mi. sunday nìkan náà ni. Ah, ẹ rà mà. ẹ ló lọ. ẹ lọkọ mi ìyá bókè ẹ kú iṣẹ́ ẹ ṣe ẹ kú tọ́jú ṣe ń tọ́jú ọkọ mi dáadáa bẹ́ẹ̀ ni. ẹ ti fún lóògùn yìí. wọ́n ti lo gbogbo ẹ̀ èyí ìtọ́kọ máa ń fi ń po omi yẹn nìkan ló kù. òun náà ló ń lò yẹn. kò sí yes ma. all right. yes ma. Uh, right, daddy yes sir. sára mú kù. Ah, <laughs> mo dúpẹ́ eh, yes ó balẹ̀ ṣá. ẹ n eh, fẹ́ ní kí wàá sọ fún yín ni pé vigil tó mo sọ fún mi pé mo fẹ́ lọ yìí I will be leaving anytime soon. vigil tí mi rò pé ìyàwó mi àti ẹ̀ fara nù mí bákan. ó wẹ̀ mí lọ ó wẹ̀ mí lọ kí n fara nù yín eh, ó kàn jẹ́ pé ṣé wọ́n pé hmm, I need prayers gan o I need fervent prayers àdúrà ló ń gba agbára kọ́ dókítà náà dẹ̀ sọ wọ́n ní institution ah, that we are in ṣe àdúrà la need so I really need to since then you lè lọ fún ara yín because of your condition I should be able to stand in the gap for you. yeah, yeah. all right. Yeah, I mean, uh, bẹ́ẹ̀ni eh, ọ̀rọ̀ tó wà lẹ́nu ó fàdúrà rẹ̀ bẹ́ẹ̀ like you said yeah. so um, ṣé o ti wá ń lọ báyìí. no no ẹ eh, ọ máa ṣe díẹ̀ bọ anytime soon ṣá mo kàn ní kí torí ẹ lè yẹ àwọn òkúta ìlú oorun lè lọ gbé yín lọ kí ẹ má ń gbà tí màá lọ níbi ṣe ní kí wàá sọ sílẹ̀ jù. that's true mo dẹ̀ ti ń feel back on eh, wọn rí sẹ́dẹ̀ tí wà nínú àwọn kan bẹ́ẹ̀. àpẹẹrẹ ẹ ti kẹ ẹ. máa pè yín tí bá ti dán òǹkà tó bẹ̀rẹ̀ praise and worship. Only for my area, they might call me Sheikh ZD. Like, yeah, don't worry, I didn't enter with Momsi tonight, man. We they can't spoil things. I'm telling you, man. Momsi did. Wait, guy, may I call you back? May I call you back? I'm killing will you ló tẹ̀ ń jẹnu pátápátápátá báyìí. mo fẹ́ fílà mọ́ nǹkan yìí lọ́bìnrin náà fílà mọ́ nǹkan ti báwo. bí pariwo bàbá mi gbọ́ nílé o. ìwọ ni bí aláde máa pariwo ṣé bẹ́ẹ̀ jẹ́ máa jáde tẹ́lẹ̀ lélẹ̀ ni ẹ̀dẹ̀ ń jẹnu pátápátá bẹ́ẹ̀ wọ́n tó wà ní. ó ti sùn. ẹ má fún mi láwọn kalakuta stein yẹn jọ ọjà ah, ṣé bẹ́ẹ̀ máa jáde tẹ́lẹ̀ lélẹ̀ ni. ẹ̀dẹ̀ wàá ṣe wá sọ̀rọ̀ yín di àwọn ọmọ tó máa ń lo sí pẹ́kàs irọ́ ah, wọn sì kìí máa jọ máa jáde báyìí. àánú ti sùn bàbá ẹ ti sùn. so tẹ bá wọlé lọ change yín sí ọmọ adáwà lálẹ́. kò lè rí mi ṣé o experience ẹ̀rí girlfriend yẹ àti wọ́n tẹ́ wọ́n níbi pé girlfriend yẹ. ṣe àti ṣẹ́wó dání. lórí ní ká ṣe balabala ah ṣẹ́wó. ẹ ẹ tí ní mọ́ ṣe balabala ṣé ní wọ́n fi ṣe balabala ní ṣèbí ìdílé fi máa ṣe balabala. tàbá ti wà mọ́ ọkọ̀ tó máa kọ́ mi tàbá ti club ṣe eh, ti ṣẹ́wó dání àwa lo spray machine lé ní o. a wise man sọ fún mi pé this life is a part of beans a part of beans ṣe ṣá máa tele, tẹ̀lé ṣá máa rọra tẹ̀lé ilẹ̀ máa For instance, Kadiju, bi ẹni tó ti kú ká jáde nílé bí ẹni tó sọnù. Hey, somebody fata sẹ́nu, somebody kẹ̀kún sọ́wọ́. So The land is green, oh, but deep inside is a six foot grave, yeah. Arojojo, yeah. Arojojo, yeah. Arojojo, yeah. Alamu Rashi, yeah. Arojojo, yeah. jojo yeah. àròjòjòyè àlàmú rẹ̀ ṣe ènìyàn sọ pàdé gòhùn tún láàdé ògùn mọ́ wọ́n ní gángan ògùn mọ́ péré parí ilé tó lọ. The harvest is here. It is time to receive your wage. Uh, speak the truth and you will be free. Arojojo ye. Arojojo ye. Arojojo ye. Daddy, ẹ rọra sá. Ṣé kò sí nǹkan mi tẹ́fẹ́ kí báyìí ṣe? Ah, rárá rárá, nígbà tí mo ti mọ̀gùn, eléyìí ehm, sólíbù tí mo tán náà, wọ́n yá rún agbé mi lọ. Bàbá náà gò yẹ kí n ti máa sùn lọ, orin yẹn ò <laughs> Daddy, ẹ máa ní sùúrù ni o. Ọlọ́run á dúró tì yín. Àmín. Ṣé ṣé kí n palẹ̀ mọ́ ilé. ọyọ kẹ ẹ gbé ẹ lọ ẹ ṣé wọn náà ṣá ti jẹun. ah bẹ́ẹ̀ ni sá. o ti ṣe kó wọn náà lọ sinmi akóso. ọlọ́run àtúbọ̀ máa dúró tì wọ́n. thank you i appreciate. Uh, A club. Right? Oh. Bàdà bá mi yẹ kí ló kàn wọ́n yẹn. Mi ìpaná mọ́tò. Bàbá À ń gbé báàgì mi bẹ̀rẹ̀. Kẹ́ni focus kí ló kàn náà. Mọ́mì. Jẹ́sí. Mọ́mì. Ẹ́. Ogogo. Ọmọ ẹ ṣe bàlàbàlà. Ah, ṣe ti ìlú bàbà. Ọmọ mi mi ò láì. Mo ò láì bí bàbá yẹn ṣe máa dé lẹ́yìn ẹ̀. Ó ti mú tíì, ó ti pọ̀ ara ẹ̀. Ó ti ara ẹ̀. ń dé lẹ́yìn. Ẹgbẹ́ ìjọ rẹ̀. A wise man sọ fún mi pé this life is a pot of beans, a pot of beans. He say, ṣá máa rọra tẹ̀lé, ṣá tẹ̀lé, ilẹ̀ máa ń yọ ní. For instance, Kàdíjú bí ẹni tó ti kú ká nílé tó sọnù. Hey, somebody fata sẹ́nu, somebody kẹ̀kún sọ́wọ́. ẹ bá rí sáfíìsì ogun oúnjẹ oúnjẹ ìrùkù ni oh my god àwọn àwọn prayer points. tí pásítọ̀ jù sílẹ̀ fún wa lẹ́nu àwọn ajá àbálẹ̀ prayer points. tó ní agbára gidi ni àwọn ọlọ́run kábíyèsí ọlọ́run pásítọ̀ ń jùlẹ̀ báyìí àánú àáhé mi tí à ń gbàdúrà yẹn kíkọ kíkan láti inú wa ogún iṣẹ́ ogún iṣẹ́ báyìí lára wa rí bẹ́ẹ̀ ni mo sọ. ṣé àdúrà ẹ ló gbóná tó yẹn. Ah! ó ń yọ eruku ó ń yọ ó gbóná fẹlifẹli ni ó ń yọ eruku ha gbogbo iṣan gbogbo all the fibre of my being ni mo fi gbàdúrà yẹn ó ń là pé ha kò ń ṣe tí kékeré rárá. Ah, sọ kí wàá ní prayer point nígbà kí ni ìgbàdúrà fáànù. ẹ jẹ́rìí mi ẹ jẹ́rìí mi ẹ̀yin ni wà ní forefront àdúrà mi oh my god bẹ́ẹ̀ ni mò ń gbàdúrà olúwa o. Oh Ah, ọlọ́run mi ò ẹ̀mí mímọ́ ooo ọkọ mi olúwa fẹ́mi olúwa bá mi mú láradá gbogbo ìṣòro kíṣòro tó dojú ọkọ mi olúwa bá mi mú láradá ooo ah mo wá mú orin sí ẹnu mo ráwọn tó ń foró mi bàbá foró wọn o àwọn tó ní ọkọ mi lára bàbá ni wọn lára o mo ní Holy Ghost fire gbogbo ohun tó ní ọkọ mi lára tẹ́fẹ̀fẹ̀ tẹ́fẹ̀fẹ̀ tẹ́fẹ̀fẹ̀ tẹ́fẹ̀fẹ̀ tẹ́fẹ̀fẹ̀ fire fire fire fire die die die die. ọ̀ní ọ̀ní ẹ̀ ń sùn ni. Oh. Ah, oògùn wà nínú àwọn oògùn tí mò ń lò yẹn ní màbínú. ẹ má jẹ́ kí n yọ ilé ẹ̀rọ gbà ẹ èmi gan bí ṣe dé ah, níbi tí àdúrà yẹn lágbára dé ó rẹ̀ mí pẹ̀lú gbogbo oògùn tí mo ṣe gan bí ṣe wọlé gan yẹ kí n bọ́ṣọ dànù kí n wẹ̀ mo ti ṣí gèlè dànù mo ti bọ́ mo ti ju mo ti ju báìbù sílẹ̀ pé kí n bọ́ ní bàtú ah, mo kọ́ pé gbọ́dọ̀ rí yín because mo lè ṣọ́ra yẹn tán kó ń gbé mi lọ kí n má rí yín ẹ̀kú tí wọ́n bá ṣiṣẹ́ òru yìí gbọ́dọ̀ sùn mo ṣe ní kí n yọjú sí kò sí wàhálà kí mi náà yìí tẹ̀lọ̀ fojú ẹ̀ fílẹ̀ tó mm, sùn mm. kí mi lọ fojú bàrùn máa tún yọjú sí ṣe gbọ́ mm. ah, àdúrà yẹn ní agbára ilẹ̀ gbọ́rọ̀ olúwa ilẹ̀ gbọ́rọ̀ olúwa látòmí lọ àgbàdúrà ah, dábì fire dábì fire dábì fire dábì fire dábì fire dábì fire Holy Ghost fire Holy Ghost fire àdúrà yẹn tẹ̀lé mi délé ni mo rọ̀jò iná àdúrà ní. ó máa lẹ́rìí ọkàn fún mi kejì. yá o jojo, arojojoye àròjòjòyè lọ́dọ̀ màmú rẹ̀ ṣì ní. ẹ rà sá. ẹ látọ̀ ló wà. sá. bẹ́ẹ̀ sá. má bínú mo ti fẹ́ bi ẹ́ lọ́rọ̀ yìí but mo kàn take time ẹ̀ ni. Ah. kí n kẹ́ dáàdi mi ò lè bínú o kó tẹ́ bá fẹ́ bí mi ẹ bí mi sá. Mm. very well ọkọ ẹ̀ ńkọ́? Dádì, ọkọ mi ti ṣaláìsí. Ah. Ah. accept my condolences, please. Um, may you so continue to rest in peace. Àmín sà. Amen. Not to bother you. Àmín. Ẹ ṣé sà. Ṣé wọ́n sick Now àbí kilo ló ṣẹlẹ̀ go. <coughs> Wọ́n sick oh, oh, mi jáde nílé. Wọ́n á ní accident. And wọ́n bá mi dùn wọ́n, wọ́n rush wọn lọ sí hospital àwọn dókítà ní pé ká lọ wá twelve million wa wọ́n fẹ́ fi ṣe operation fún wọn orí pé à ń sáré sọ́tún à ń sáré sósì yẹn ni ọkọ mi jásẹ̀ láyé sí. Ah, lágbára o tọ́mi wá sórílẹ̀ ayé tá à ń gbé yìí ìlú gọ́gàn ni hmm. yeah ìlú gọ́gàn ni what i explain sórí ìlú yẹn tó bá kọjú sí wa báyìí ẹ̀yin ló máa kọ sí mi bí dáyé ṣe rí nìyẹn ẹ̀yin wá owó láti ṣe operation láti save ọkọ ẹ̀ ẹ̀ rí owó èmi tí mò ń bá ẹ sọ̀rọ̀ yìí ọlọ́run kẹ́mi àṣírí bò kọ́ sọyé náà yékéyé agbára ọlọ́run ká àmọ́ àìsàn tó ń bẹ́ mi jà apá owó gan ò ká. Hmm débi tí ẹ pé àwọn doctors gan bígbà tí ẹ pé wọ́n ti dájọ́ kú fún mi ni so he say ìlú kọ̀ọ̀kan láyé this life is full of miseries it's very ironical. dadi èmi ò bá gbà yín nímọ̀ràn pé ẹ má jẹ́ àrònú báyẹn ṣe rí ọlọ́run tá à ń sìn yìí òun nìkan ló mọ ẹni tí ilé ọ̀la máa mọ́ bá o bẹ́ẹ̀ ni sá kódà kò wá sípò kípò téèyàn fẹ́ wà nílé ayé yìí ó lóun lè ṣàyípadà ẹ ṣe rántí ọ̀rọ̀ núwèé bíbélì lásàrò òkú ọjọ́ kẹrin tó ti ń rùn jésù máa jí dìde mm. ìyẹn ló wá túmọ̀ sí pé nǹkan tó lóun ò lè ṣe kò sí láyé yìí tá a bá ti nígbàgbọ́ tá a dẹ̀ ń gbàdúrà ó lóun á ṣe gbogbo nǹkan látúnṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni òótọ́ ni tọ̀bíwá ehm, kò sóhun tí ọlọ́run ò lè ṣe eh, èmi nígbàgbọ́ gan i'm a strong believer nfa mo tún nígbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run náà. bẹ́ẹ̀ni. Eh, wẹ́ẹ̀ eh, mo mọ tán lázaro ah, jésù jí padà mm-hmm. ó jí padà mo believe. oh yeah tọmọ orin ti Ah, ẹyin dáàdi mo ti ṣe yàrá yín tán tẹ́lẹ̀ mo ti ṣe tán ṣé ẹ ti ṣe tán kí palẹ̀ mọ́. ẹ sọ. àmì sà. A wise man sọ for me, pé this life is a part of beans, a part of beans. He say, ṣá máa ṣá máa rọra tẹ̀lẹ̀ ilẹ̀ máa ń yọ ní yé ẹ̀. ṣé torí ẹ̀mí lè lọ́sàn-án lè ṣe ní bọ́lá. bẹ́ẹ̀ kan lójúmọ́ ni. bí ẹni tó ti kú ajáde nílé bí ẹni tó sọnù. ṣé ti wà ókè báyìí. ó dára dàdí. Um, tọ́wọ́ come. Joko, Joko. ah kí ló tó ń mo ni ko Joko kó sí nǹkan uh-huh, it's all right. àwẹ̀ sórí tọ́míwá ó ní àwọn ọ̀rọ̀ kan tó ti ń gbé mi nú for a while tí mi ò rẹ́ni tí màá bá a sọ. So bọ̀ ṣoríire tí mo rí ẹ mo rí ẹ bí ẹni tí mo lè confide nínú àti ẹni tí mo lè ṣíra fún ṣòye hmm. ẹ. dadi ẹ fi ó fi hàn ọ̀rọ̀ ń tóbi títí ká fọ̀bẹ bù ú hmm. tábàárì kankan tó rí lójú àbítẹ fẹ́ sọ ẹ fi ó láti sọ fún mi sáà. it's all right eh, mo dúpẹ́ lọ́wọ́ ẹ at least mo ti rẹ́ni tí mo lè bá sọ̀rọ̀ ara mi báyìí. Ehm, Tọ́míwá níwọ̀n bá àgbà díẹ̀ tí a ti fi mọ́ra ẹ̀ ọ́ tí mo ti fi ń rí ẹ̀ ehm, mo mọ̀ pé ìwọ náà o ti la àwọn kọ̀ọ̀kan kọjá you been through pains o ti pàdánù ẹni tó fẹ́ràn jù àyànfẹ́ ẹ̀yìn ojú ẹ̀ In your ẹ may so continue to rest in perfect peace. Um, ìwọ gan lára ojú ẹ ti rí tó but èyí tí mi ò sure ni pé bóyá lo tiẹ̀ ti rí ẹni tí ó go through pains in ayé year. tó jẹ́ pé ìgbà díẹ̀ ló ní tó máa kù láyé. Hmm. Yeah, mi ò rò pé ó ti ọlọ́run dẹ̀ ní jẹ́ kó rí ọ̀rọ̀ ara mi ni mo sọ fún ẹ èmi ni ẹni náà tí ó wà ní ìnira àìlera tínú ẹ ò dùn pàápàá tó wá ń ṣe olórí tó ń ṣe àìsàn lára mi I am going through pains this is like slow death according to the doctors bọ́lọ́run ṣe kẹ́ mi àmọ́ inú mi ò dùn kí ni mo fẹ́ fàyọ́nú ilé ni pé ìwọ ló ń tọ́jú mi bí mo ṣe ń jẹ tí mò ń mu tí mò ń mògùn mo tún rí àkókò rẹ ẹ bá sọ̀rọ̀ ṣùgbọ́n kò tiẹ̀ wá ṣèyẹn gan-an ló wá banú mi jẹ́ bí òun ṣe ẹni tí mo gbé gbogbo ìgbésí ayé mi lé lórí ọkàn mi ẹni tí mo nífẹ̀ẹ́ sí jù gbogbo ayé Àfọláṣadé ìyàwó mi ìyàwó mi ò bìkítà rárá bó ṣe ń ṣe mí ipò tí mo wà ìyàwó mi á wá sí aṣọ arúdẹ́dẹ́ ó ń gba òde lọ a máa lọ òde ijó night club a máa bá wọn ṣe ẹlẹ́gbẹ́jọdá bó ṣe ń raṣọ ló ń ra jewelry ló ń kó bàtà jọ àpò ló ń gbàwó lọ́wọ́ mi gbogbo gbà láti fi ṣe fàájì ara ẹ̀ ló ń ṣàjọyọ̀ káàkiri èmi dẹ̀ wà nú ìnira nínú àìlera tọkàn mi ń bàjẹ́ létí ṣùgbọ́n tí mo ní sí ò lè jẹ́ ń kọ̀ àmọ́ èyí tó wá jù ń bẹ́ẹ̀ tó ba ọkàn mi jẹ́ jù lọ òun ni pé ìyàwó mi á máa parọ́ fún mi ní orúkọ tí ọlọ́run tó dá wa á lóun lọ ìṣọ́ òru tí ó rí bẹ́ẹ̀ ìwọ tó jókòó yìí náà gan ó ní etí wà á ti rí now mi ò mọ èrò ọkàn ẹ o bóyá ó ń retí pé kó tán síbẹ̀ kó lè gbọ́ mi nira ẹ̀ tán èmi kò bá wá dúró kó dìgbà náà so what I see about my wife is like she wants me dead in sadness bí kíkọ lọ kí ronú kú dànù. Yeah. Yeah. Daddy. Yes. You can only die a sad man if you choose to. Hmm. Bẹ́ẹ̀ ni You can only die a sad man if you allow yourself to die as a sad man. Ejosa, eh, jọ̀ọ́ sá, kí ló dé? Kí ló dé tẹ mú gbogbo ayé yín, gbogbo ọkàn yín tẹ gbé lórí èèyàn ẹlẹ́ran ara? Ah, bí a fẹ́, bí a ni. Rárá sá, níṣó ló yẹ kẹ́ ẹ mú ayé yín, kẹ́ ẹ mú gbogbo ọkàn yín báyìí, kẹ́ fi sọ́wọ́ Ọlọ́run, kẹ́ fi sọ́wọ́ Jésù Kristì who is the author and finisher of our faith. Hmm. ìyẹn ẹlẹ́ran ara máa ń jáni kù sílẹ̀ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wà nílẹ̀ tẹ̀ ń sọ fún mi yìí Jésù Kristi nìkan ni ò kí ń jáni sílẹ̀ hmm. bí gbogbo wa ṣe wà láyé yìí bá ṣe jọ wà yìí àjọṣepọ̀ wa ń lé ayé yìí ìgbà díẹ̀ ni o hmm. ìgbà díẹ̀ ni torí kò sí bá ṣe lè pẹ́ tó nílé ayé a sì máa pẹ́ jù bẹ́ẹ̀ yẹn lọ lọ́run ó wá yẹ kẹ́ ẹ mú ọkàn yín kẹ́ ẹ fi lé ọwọ́ Jésù nítorí wípé òun ni ó ní kọ́kọ́rọ́ ayérayé lọ́wọ́ ayérayé tẹ̀dẹ̀ máa lò yìí ó yẹ kẹ́ ẹ ti máa túbẹ̀ ṣe kẹ́ ti tún àárín ẹ̀yin àti ẹlẹ́dàá yín ṣe kẹ́ ti fi ọkàn yín lé gbogbo nǹkan tó wà ní ọ̀run kẹ́ fi títí ayé yìí sílẹ̀ pátápátá. <sighs> tí èèyàn bá fẹ́ gbègbè ayé ìdùnnú ọwọ́ Jésù Kristi ni wọ́n máa fa yẹ̀lẹ̀ ká tiẹ̀ wàá gbà wípé àìsàn tó mú yín yìí sìn tó lòun bá sọ wípé bákan náà ló máa ṣe jẹ́ pé kú ló máa já sí ẹ̀yin máa mọ̀ nínú ọkàn ara yín pé à ẹ ti tún àárín ẹ̀yin àti ẹlẹ́dàá yín ṣe so that on the last day as you take your last breath Jesus himself will welcome you home into peace and everlasting joy. tẹ́ bá ti wá ṣe gbogbo yẹn ọkàn tí ń wà balẹ̀ ṣé rí gbogbo nǹkan tí mọ́mí ń ṣe yìí it won't get to you anymore it won't get to you emotionally ọkàn yóò máa balẹ̀. ó ṣe mo dúpẹ́ ẹ̀tọ́ mi wá. yes sir. ọlọ́run àṣẹnu iṣẹ́ náà. yes sir. I'm very grateful gbogbo ọ̀rọ̀ tó sọ ló wọ̀ mí létí pátápátá tí màá mú lò. ifá gan bí ìgbà tẹ́ pé ara mi ti fúyẹ́ gan báyìí ni relief kan wà ní èyí tí mo ti gbọ́ yìí bọ̀yì tí n fẹ́ béèrè lọ́wọ́ ẹ ni pé báwo ni mo ṣe máa bá ọlọ́run làjà báyìí àti pé báwo ni mo ṣe máa gba Jésù sínú ayé mi and how do I find peace in my heart. dadi kò le rárá o eh. bẹ́ẹ̀ we are saved by the confessions of our mouth ṣé ti ṣetán láti gba Jésù. ah mo ṣetán kí ni mo ń ṣe. ẹ jẹ́ ká gbàdúrà. okay. just say after me. okay. Dear Lord Jesus. Dear Lord Jesus. I know that you are my Lord and Savior. I know you are my Lord and Savior. I am a sinner. I am a sinner. Forgive me my sins. Forgive me my sins. Write my name in the book of life. Write my name in the book of life. Make me worthy. Make me worthy and acceptable and acceptable on the last day. On the last day. To enter into thy kingdom. To enter into thy kingdom. Thank you, Jesus. Thank you, Jesus. Amen. Amen. Kò jù bẹ́ẹ̀ lọ sá. Ó ti parí báyìí? Bẹ́ẹ̀ ni sá. Ah, in fact, um, ẹ máa parọ́. Mo feel released and relieved. Ara mi fúyẹ́ gan-an ara mi fúyẹ́ ah, ah, nígbà tó gbé òkúta tí wọ́n jí kúrò ní orí mi ni. tẹ bá ti wá rí i pé eh, gbogbo ọkàn fẹ́ máa ṣe yín àbẹ́ ti fẹ́ máa ronú ẹ máa kọrin ìyìn sọ́lọ́run ẹ wò bí èèyàn bá ṣe ń kọrin ìyìn sọ́lọ́run ọkàn èèyàn á máa fúyẹ́ ọkàn èèyàn á máa wálẹ̀. ok bẹ́ẹ̀ni sà. Ah, ok mo dúpẹ́ gidigidi lọ́wọ́ rẹ̀ dúpẹ́ gidigidi. Eh, ẹ jẹ́ fi yín lẹ̀kẹ́ tó túbọ̀ sí mi díẹ̀ sí. it's all right. kí n tó pa gbogbo náà màá tún wá wò yín. ṣé mo dúpẹ́. yes sir. yes sir. <laughs> What are you still doing here at this time of the night? Àwọn dádì ló sọ fún mi pé tó bá ti dago mẹ́wàá ni kí wọ́n fáwọn ní oògùn tó máa ń lò kẹ́yìn ìyẹn mo wá fún wọn ni. èmi mo sọ bẹ́ẹ̀ pé tó bá ti di ten from ten. ẹ ṣáàdẹ̀ ti fún wọn tán. bẹ́ẹ̀ ni mm-hmm. ẹ lè wọn lọ. ó dàrọ. ọ̀rá ó dàrọ. Ah, honey. Ah, honey. There you are. Yeah pẹ̀lẹ́ sára mọkùn. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run um, ah. ẹ lọ sí ìṣòro lálẹ́ òní ni. Mm-hmm. Eh, ọ̀rọ̀ ìṣòro yẹn nítorí pé sọ pé àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run orin tó sọ sí mi lọ́kàn ni àwọn orin táwa fi ń bẹ̀rẹ̀ sí ní church. ní àdúpẹ́ lọ́wọ́ bàbá wa bàbá o lóore o lóore o kì í mi sí rẹ̀ ọ̀run o bàálẹ̀ gbogbo wa o. àmì mo lọ sí ṣòro. ok. mo lọ sí ṣòro àdúrà ló ń gbà agbára kọ. bẹ́ẹ̀ni um, well, well, but this is past tense. Huh? ẹ seven náà kọ́ ló máa ń bẹ̀rẹ̀ ṣòro ṣe seven pm ló bẹ̀rẹ̀ ṣòro ó yìí di twelve vigil ni ó sì di twelve kan tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ mẹ́rin tètè kúrò níbi ten yìí so that màá lè bí ti gbogbo ewu tó wà lọ́nà tí wọ́n á fi dé church. ara ìdí tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ni pé mi ò ní fẹ́ kó rìnrìn òru rárá. Ah, ah, òru ò tí ì dé <laughs> òru sì di one two am alẹ́ la ṣì wà yìí orúkọ sí ìdí èkó tí <laughs> wọ́n ní ìjàkùmọ̀ kì í rìn sàn ẹni abíre kì í rùn mú mọ òru àti ìdòrù alẹ́ la ṣì wà ìjàkùmọ̀ lèmi èèyàn kan lè fèsì ìjàkùmọ̀ jágunro ṣe pa jágunro ṣe pa ìpa tí pa tẹ̀tẹ̀ kẹ má pa dágunro dágunro ṣe pa. anyway um, tó bá ti ń lọ ṣá ẹ̀wọ̀n mm. fọlọ́run ṣọ́ ẹ̀. ẹ ah, ṣe mhm, eh, kọlọ́run jí wa rè. Ah, irọ́ ẹ̀yin ni ọlọ́run máa jíire ṣàǹpẹ́ yìí máa sùn èmi fíjì ni mi ń lọ èmi ò ní sùn ah, so wọn nídìí èmi dẹ́ kí mi sọ fẹ́yìn pé kọlọ́run jí ire àti pé kọ́ndíṣàn tẹ́wà yìí àdúrà kọlọ́run máa jí ire ni ká máa gbà ìpìlẹ̀ jẹ́ tí kíbi tí wọ́n máa tẹ̀síwájú. ẹ máa tẹ̀síwájú o kristẹ ológun gbéda ṣẹ́gun sókè o gbéṣù àtẹ̀ṣẹ́ o ọba. ti wá di dírámà pátápátá mọ́ mi lọ́wọ́ báyìí. Mami Buki. mọ́mì búkì mọ́mì búkì ọmọbìnrin wa gbà lọ. mọ́mì búkì mọ́mì búkì. mọ́mì Buki. mọ́mì mọ́mì Buki. honey. Wà mọ́mí ìbùkì. fẹ́mi ò gbé kọ́ọ̀lù ìnà òun lẹ́yìn pé kò gbé fóònù. ó ṣe lọ thank you. ẹ káàbọ̀ fẹ́mi bolẹ̀ tí mo ti mò ń pè ẹ́ tó gbé kọ́ọ̀ mi àtìgbà tí mo ti dé lóyìn ni mo ti ń wáyé káàkiri tí mo bẹ̀rẹ̀ sí ní pè you refuse to pick my calls you got to a level you started declining my calls ibi tó bá ti bọ̀ ni kò sọ ìyá búkì ìbò ló mọ́kọ mi lọ ẹ̀ẹ́ dẹ̀dà lóhùn afọláṣadé ṣó mọ̀ pé ìwọ ò ṣe ojúṣe ẹ mọ́ gẹ́gẹ́ bí ìyàwó tèmi. oh really so nítorí pé mi ì ṣojúṣe mi mọ́ gẹ́gẹ́ bí ìyàwó nulẹ̀ ló ti wá mú Chiara kó wá replace mi nítorí kò yé mi ni sọtọ́rí mi ìṣojúṣe mi nu lẹ́mọ́nsì ní mi ṣe lè mọ irin ẹsẹ̀ ní mi lè mọ rí ajọ́ ẹ tọ́jú pé kí àlọ́ ìyàbọ̀ kí ló ń gba àyè mi nínú ilé mọdé mọ̀ pé òbí kọ́ mi. ló ń gbóhùn sókè iwájú mi. I don't understand ni kò yé mi ni. ló ń gbóhùn sókè náà máa gbóhùn sókè ṣé tí wọ́n bá ṣojú ṣe ẹ tó bá mọ̀ pé ẹ kò ṣe nírú ẹ̀ ní ṣé wọ́n mọ̀ pé ẹ kémi lọ sí hospital fún check up. yá má pariwo ṣó bẹ́ẹ̀ kájọ pariwo ni. ẹ ẹ ṣe wọn má gbọ́. náà àbí kí ni ó yá jẹ́ bẹ̀rẹ̀. ó skip mind mi. ó skip mind ẹ ó máa skip mind ẹ ni kí ni ò kì í skip mind ẹ náà kò gbóúnjẹ fún mi ó skip mind yẹ kò dúró tì mí nílé ó skip mind yẹ omi lásán kò fún mi mú gbà mí ó skip mind yẹ ìwọ kan ṣì máa skip mind ara ẹ. skip mind mi ṣe bí máa ń lo iṣẹ́ tó ń gbà nìyẹn. ìwà fẹ́ kọ̀ yẹ kí n máa pariwo báyìí wọlé yẹ kí n máa gbóhùn sókè àbí àbí ọ̀rẹ́. yẹ kó àwọn nílé lọ. ìwọ kọ́ ló máa sọ fún mi láti wọnú ilé ọjọ́ ni ẹ bẹ̀rẹ̀. padà sọ̀rọ̀ mi báyìí kí ni dídé ọlọ́wà kẹwọ́ ń tiẹ̀. jọtán no no ṣé nǹkan tẹ fẹ́ nìyẹn ẹ fẹ́ ó ti dálẹ̀ ìṣojú ẹ̀ ti wálẹ̀ kọ́dẹ̀ ẹ̀rù mi síta ẹ ṣe iṣẹ́ tó gbà tó a ṣe ń gbà ẹ nìyẹn ṣé ń gbà tó ń pè tí mò ń pè ò lè gbé kọ́lẹ̀ ẹ ìwọ wà lè gbé kọ́ọ̀tì jẹ kó jí mi pè pé à hospital làwà o kò sí wàhálà àwọn ojú yẹn á da ojú yẹn á ja kò sí wàhálà kò sí wàhálà tèmi tó oh, kò sí wàhálà honey ma i'm sorry i'm i'm sorry. mọ́mì mọ́mì. ah ìyá bùkẹ́. ma ẹ ra ma ọ̀rọ̀ kan ni mo ní kí n fi tọ́ yín létí ẹ̀ ṣe rí àwọn dáàdì kò jọ pé ara wọn ń gbé fúkẹ́ o níṣẹ́ ló dàbẹ̀ ni pé àìsàn yẹn tún ń rẹ̀ wọ́n mọ́lẹ̀ sí i ni. okay ẹ ọ̀rọ̀ tí ẹ wá bá mi sọ yìí inú ilé kọ́lé mi àti ìtìjú jáde ń sìn ẹ dẹ̀ fí òpin nǹkan tí ẹ fẹ́ sọ yìí ó yẹ kí ẹ bá mi sọ́nu ilé kí tó bọ́ síta ẹ dẹ̀ mọ̀ pé ibi tí mò ń lọ mò ń kánjú ni kò ń ṣe pé mi ì ṣe ní padà dé láti ibi tí mo ń lọ so nǹkan tẹ́fẹ́ sọ yẹn ò lè dúró di ìgbà yẹn tẹ́fi gbọ́ràn kan mi tẹ́fi gbé sórí ju èmi tí mo lọ kọ gangan lọ I don't understand okay ó bẹ́ẹ̀ ṣe máa ń pariwo yìí káwọn aládùúgbò lè gbọ́ para ọkọ mi ò yá ọ̀bí àmì ìráyè I don't understand ni o. rárá mà ok. ẹ ṣe mọ̀ pé nígbà tẹ̀yìn wọlé yọjú wò wọlé nǹkan wọ́n ń sùn nígbà tó máa fi jí tẹ̀yìn náà ti lọ múra àti jáde bó ṣe wá ń ṣe òye mi ó wá jẹ́ kẹ́rù máa bà mí. ok no it's fine save your worries ẹ save ẹrù tó ń yẹn he will be fine tí bá dé àmà sọ. ah mummy ẹ ẹ lọ. ma yes ma yes ma. èmi kò fẹ́ gbàmọ̀ràn pé bóyá ká ṣègbè wọn lọ sí lẹ́ẹ̀kan sí ni a wise man sọ fún mi pé this life is a part of beans a part of beans he say ṣá rọra tẹ̀lé ṣá rọra tẹ̀lé. máa ń yọ ní. For instance, Kàdíjú bí ẹni tó ti kú ká jáde nílé bí ẹni tó sọnù. Hey, somebody fata sẹ́nu, somebody kẹ̀kún sọ́wọ́. The land is green, oh, but deep inside is a six-foot grave, yeah. yeah. àròjòjòyè àlàmú rẹ ṣènìyàn àròjòjòyè àròjòjòyè àròjòjòyè àlàmú rẹ ṣènìyàn. ènìyàn ló sọ pàdégùn wọ́n tún láde ogun mọ́ wọ́n ní gangan òdùn mọ́ péré parí ilé tó lọ. The harvest is here. It is time to receive your wage. Speak the truth and you will be free. Arojojo, yeah. Arojojo, yeah. Arojojo, yeah. Oh, shit. Arojojo, yeah. Arojojo, yeah. tó bá sọ fún mi pé omi ló máa ṣẹja jiná máa fa kíkọrí àmì ah, ìjẹ́ gbárù ní ọmọ tí kò ń ṣèyàwó lé mi òun ló wá ń ṣe ìṣòro tó ń bá mi rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run kó lè wò mí sàn now ìyàwó tèmi finiṣu lọ́ka Fọláṣadé òun múra gba club lọ lọ club. tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ fún mi ni màá bọ́ra alẹ́ màá bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ pé ṣadélé ìwúrú wà báyìí sí mi. tí bá táyé mi wá màá tún yàn màá tún yàn. dáná tán àmọ́ ẹ máa ṣanra kí n tó lè gbóúnjẹ sí tébù bá ṣe máa ń ṣe dádì dádì ẹ wá lọ ṣanra kí tó gbé oúnjẹ yín sí tébù dádì dádì dádì. Oh! Oh! Oh! Dárí èmi ni Daniel. Kí lẹ ṣe fún ọ? Mi ṣe kókó. Wọ́n ní. Wọ́n wá jù mí ọ̀ní. <laughs> kò ṣe ní máa pọ̀ lọ́rọ̀ sọ fún òun lọ́sọ̀rọ̀ láti òun yóò pọ̀. kò fóònù náà wọ́n mi kò fóònù. kúrò ọkọ mi ní àti ọ̀nà ọ̀la tó tó tó tó tó yà wá. dadi ọkọ mi yà fún ọdún sí pàdé àti ìṣòro ọkọ mi. ẹni kí wọ́n jí wọn ẹ kí ló ń ṣe ṣáwọn náà pè yín. mo pè é wá. mo dáwọ̀ ẹ bẹ́ẹ̀. wait wait ẹ jà pé dọ́kítọ̀ ẹ jà pé dọ́kítọ̀ ẹ jà pé dọ́kítọ̀ ẹ jà pé dọ́kítọ̀ Fẹ́mi Fẹ́mi Fẹ́mi Fẹ́mi. wọ́n ti pa. àwọn ti pẹ̀gbọ́n náà. ẹ ti sọ dẹ̀rọ̀. ẹ̀gbọ́n ti kú náà. ẹ ti kún ẹ ti jẹ ìka òjẹ́ ṣe ti ẹ bẹ́ẹ̀. iná. tó Ah, Fẹ́mi sáré ilé pàwọ́tà ní Fẹ́mi. Ìbá má jẹ báyìí fún wa nù mọ̀lẹ́bí wa. Ẹyọ kan ṣoṣo. Igi àràbà kan tí gbogbo wa wá ń wò ìdílé wa o. Àmọ́ kọ̀ọ̀kan tí mo to tó dá mi lójú ni pé ah, ẹ lè lọ scot free ẹ̀yẹ́ tí ẹ máa ẹ máa wọ yàrá ẹgbẹ́ gbogbo tẹ́yìn sọ yẹn kàn fi ẹ tó bá ti pa gúnugún kò kí kágun èèyàn tó bá pa kàràmàgbò ìwọ̀n kì í kóṣù ṣẹ́yìn tó pẹ̀gbọ̀n kò ní pẹ́ nǹkan máa fi lọ máa kú dànù ni. ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ọlọ́kọ̀ ò ṣáà gbàdúrà kọkọ ẹ̀ ah, ìkànnì ó dá mi lójú pé gbogbo mọ̀lẹ́bí yìí ìkànnì ọmọ ojú ọ̀rọ̀ lárí tó ń pèrè lọ́lá ní ìyọnu ni. ọjà ẹ̀fọ́ ni. ah tí kò bá rí bẹ́ẹ̀ ṣó wá yẹ kó bo fẹ́mi mọ́ níṣẹ́ bá wà lá ní fẹ́mi jẹ́ kò lè kí gbé ni kò lè kí bọ̀sì kó pé wàhálà wá gbé nǹkan wá ni. wọ́n ń tọ́jú wọn. ah ṣóhun jẹ́ dókítà ṣẹṣẹ abẹ́rẹ́ ló gbà ní kílódé tó máa tọ́jú dẹ́fẹ́ ni kílódé tó máa tọ́jú fẹ́. àǹtí ẹ̀sẹ̀ mọ́ tó fọ́ nìyí pé ó kì í sìn ẹ̀gbọ́n kún sìn ọ̀wá sí géètì káàmù báyìí tẹ̀gbọ́n sì wà láyé ọmọ aṣájálẹ̀ fún àkàjálẹ̀ wa ọmọ aṣájálẹ̀ ajá máa lé wa ni ó máa gbó ẹ̀gbọ́n wa kú ẹ wá sí géètì lẹ́ẹ̀ ní ká wọlé ká wá jókòó wọn àbí ó tọ́kẹ́ dídé ẹ ti pa ẹ ti sún jẹ àmọ́ kó dá mi lójú pé ẹ̀yin náà ní jẹ́ gbé gbogbo ìrọ́dìrọ̀ yín láti òkè délẹ̀ ẹ̀yin ló kọ́ fi o ẹ má jìyà yẹn ọ̀bọ̀ tí wọ́n ṣe wọnú lé yẹn ẹ má jìyà yẹn ẹ má jìyà ó yẹ kẹ́ tẹ̀lé wọn ni ẹ ṣáà ṣe mọ̀lẹ́bí wa. ẹ̀yin náà dìde ẹ dìde ṣebí lẹ́yìn kọ́lẹ̀ wà ẹ dìde ọ̀nà tí yín pàdé ọ̀nà yín ẹ ti pẹ́ mi ẹ ti pẹ́ mi. Fúnmọ́lẹ̀ ẹ̀gbọ́n àti ẹ̀fúnmọ́lẹ̀ jàre ẹ̀fúnmọ́lẹ̀. Oh, speak the truth and you will be free. Ó kí gbogbo wa kú ìjókòó. Àpò rèéyàn. Àpò ara fẹ́ra kọ ẹni wa tó lọ. Kọ́lọ́n kó bá wa ṣekú nísìnyí fún. Ká má rògùn àkúfàmọ́ nínú ẹbí wa o. Hmm. Lọ́yà. Hmm nítorí ọ̀rọ̀ kẹyìn tí olóògbé kọ tó fẹ́ kẹ́ ẹ ṣe wíìlì ẹ̀ bó ṣe tọ́ bó ṣe yẹ òun ló fa ìpéjọpọ̀ wa lẹ́yìn <clears throat> ẹ̀bẹ̀ kan ni mo wá fẹ́ bẹ̀ gbogbo wa o mo fẹ́ ká farabalẹ̀ dáadáa ká fetí sílẹ̀ ká gbọ́n tí lọ́ọ̀yà fẹ́ sọ lọ́ọ̀yà ó yá ẹ ṣiṣẹ́ ọwọ́ yín. Ah, ó dáa mo kí ọkùnrin mo kóbìnrin gbogbo ẹ̀yin ẹbí olóògbé chief ọbáfẹ́mi arójìjọyẹ eh, ẹ kú ọ̀rọ̀ ẹ̀yàn. èmi àtọmọ ìyàwó àtọmọ ẹ ìyàwó àtọmọ ẹ. like direct family actually. ok ìyàwó àtọmọ mo kí yín o a ní firú ẹgbà ọjọ́ ajínà síra. àmín o. Eh, èmi ni agbẹjọ́rò olóògbé kan tó jáde láyé bí mo ṣe ṣe ṣáájú ànírógun àtẹ̀yìnkù olóògbé ṣàkọsílẹ̀ tòótọ́ tó dẹ̀ jẹ́ pé wọ́n kì mí lọ pé báwọn bá ṣe kọ́ ni kí n ṣe kà kí n ṣojú àwọn kí n lè ṣẹ̀yìn àwọn bàbá wa fún mi lórí ọ̀fẹ́ màá kà bí olóògbé ṣe ní ká note ẹ̀ down with all equity. Mm bí àkọsílẹ̀ olóògbé ṣe lọ rìn mo kí gbogbo ẹbí olóògbé chief ọbáfẹ́mi arójòyè àkọọ̀rọ̀ èèyàn àkọ ara fẹ́ra kù mo wá láti ka àkọsílẹ̀ olóògbé olúwafẹ́mi arójòyè báyìí ni àkọsílẹ̀ olóògbé ṣe wí mo ní ilé mẹ́fà mo fẹ́ kí àwọn ẹbí mú méjì nínú ilé mi àwọn ẹbí mú méjì nínú ilé mi kí wọ́n fún àwọn ọmọ aláìní aláìlóbi ní ilé kan kí wọ́n fún tọ̀míwá báńgbọ́lá kí wọ́n fún tọ̀míwá báńgbọ́lá tó jẹ́ kíára mi ìyẹn olùtọ́jú mi nígbà tí mò ń jẹ ìrora àìsàn ọkàn ní ilé méjì ah! nínú ilé tí mo kọ́. ẹ gbọ́dọ̀ àwọn ilé méjèèjì jẹ́ ti àwọn ọmọ méjèèjì Bukky Arójòjòyè àti àbúrò ẹ̀ nítorí mo ti adopt wọn sínú ẹbí Arójòjòyè. Bukky Arójòjòyè. I don't understand. Hmm. Kò tán síbẹ̀ o. Ilé ẹyọ kan tó kù nílẹ̀ tí a wà nínú ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí mo yọ̀ǹda eléyìí fún fọláṣadé arójòjòyè tí gbogbo èèyàn mọ̀ níyàwó mi fọláṣadé mrs ẹ̀yin ni wọ́n ń rè fáṣẹ ma. tí gbogbo èèyàn mọ̀. so uh, ẹ bá mi check daniel kan. ẹ mọ mẹyẹ bọ lápò ẹni sọ̀rọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí ìyàwó mi ẹnfàsì. àbí. mo ní iléeṣẹ́ mẹ́rin mo yọ̀ǹda méjì nínú ẹ̀ fún àwọn mọ̀lẹ́bí mi mo sì fẹ́ kí wọ́n kó méjì tó kù fún Tọ̀míwá Báńgbọ́lá àti àwọn ọmọ àti àwọn ọmọ ẹ̀. Can ẹ madam ẹ ká dáhùn ọ̀rọ̀ yìí bá gbogbo èèyàn wí. Mm àtọ̀bí wa pa green. I will read again. Okay. mo ní iléeṣẹ́ mẹ́rin mo yọ̀ǹda méjì nínú ẹ̀ fún àwọn mọ̀lẹ́bí mi mo sì fẹ́ kí wọ́n kó méjì tó kù fún Tọ̀míwá Báńgbọ́lá àti àwọn ọmọ ẹ̀ Bùkọ́lá Arójòjòyè àtàbúrò ẹ̀. iye owó tó wà nínú àkáǹtì mi mẹ́tẹ̀ẹ̀ta tí mò ń lò jẹ́ two hundred and fifty million naira lápapọ̀ kí wọ́n fún àwọn mọ̀lẹ́bí mi ní hundred million naira kí wọ́n fún àwọn ọmọ aláìlóbì ní thirty million naira. nǹkan fún mi àtọmọ mi ní one twenty tó kù. kí wọ́n fún Fọláṣadé àti àwọn ọmọ ẹ̀ excuse me please kí wọ́n fún Fọláṣadé àti àwọn ọmọ ẹ̀ ní twenty million naira hundred million naira tó kù kí wọ́n bá mi kó fún Tọ̀míwá Bámidọ́lá èyí ni bí mo ṣe kọ èyí ni bí mo ṣe kọ kí wọ́n pe ogún mi ẹnikẹ́ni kò gbọ́dọ̀ yí padà. Can I, um, um Can someone just tell this woman to stop wailing? Madam, Is it possible for us to have the same environment? I can't. Ẹ jẹ́ kó What is this madness now? Okay, um, lawyer. Lawyer, you want to assure me that this is my husband's will? Exactly, madam. Okay. It is not doctored, it's not tampered with. It's against my head, madam. Okay. But no, no, the lawyer Go kọ́kọ́ dúró. How long ló máa take me last ná twenty million? I, I I don't know how extravagant you are, so me, ò mọ bó ṣe No lawyer. Ewo, ewo, ewo, but ẹ wo bó ṣe rí yìí. Ẹ jọ báwo lè ṣe expect pé twenty million ṣe fẹ́ tó? Ní weekend kan lásán, mo máa tí ọmọ mi ná. Ẹ wo láti kéde sálẹ̀, the flex product ló ń lọ eighty thousand naira lọ́sẹ̀. Ah, ah tí ọmọ mi bá jáde on a good day pé ó lọ sí club ó lọ sí club owó tó ná fáwọn ọmọ ṣètì bàlàbàlà ah, àbí tó bá ṣáná wọlé tó bá gbé casket wọlé ah, ah. ọmọ mi ẹmọ yẹn tó ná bí twenty million yẹn bó yẹn fẹ́ ná kò tí ì yé mi. ẹ wo fídíò ọkọ mi kọ́ lẹ́ka o ṣe ní gbogbo dáṣe yẹn ẹ kò áàtì ní erílẹ̀ ṣe ṣé ọkọ mi ò bímọ ni eh. ṣé kò bímọ ni. my dad loves me. okay my dad loves me. ó lọ́ọ̀bù ọmọ ẹ̀ débi pé tó bá béèrè nǹkan lọ́wọ́ mi tí mi bá fún ah. tí bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ kàkà kó fún mi ó máa fún ọmọ ẹ̀ ní ìfẹ́ báwọn méjì ṣe wà cordial ọ̀tún ah. so tó máa fi wòṣùṣù tó máa ní ọmọ ọmọ ọ̀dọ̀. èmi ni mo dẹ̀ mú kẹ́ra àmì mi ò suggest kẹ́ra yìí náà. sotiri ìwọ dẹ̀ ni o àtọ̀dẹ̀ sọ́jọ́ yẹn gbà tí mo fẹ́ gbà tó wò pé à. Ah, ṣé bíbá ìmọ̀ jókòó sí lọ́jọ́ yẹn. oh my oh my so as it is now oh why am I even surprised wá gbà tó jẹ́ pé mi ì tí bá lọ sí ṣòro tí wọ́n máa fi dé yàrá ọkọ mi ni màá ti bẹ́ẹ̀ yàrá ọkọ mi ni màá ti bẹ́ẹ̀ ó ti ṣẹ̀fọ́ oníburúkú fọkọ jẹ fún mi ó ti ṣẹ̀fọ́ ọlọ́wọ̀ ní fún ẹ ṣe ọbẹ̀ ẹ̀dùn tó adámú ìdábù là ń bẹ̀ ó bá kó àwọn ọmọ wèrè kan ó pọ̀ ní búkì gbogbo ẹ̀ adójòjòyè níbo láti bọ̀ síbo. it's all right madam.

lẹ́yìn táwọn bá papòdà wọ́n ṣe visual I mean video recording to buttress his will so ẹnikẹ́ni ò ní lè yẹ ẹ lọ́wọ́ wò àbí pé bóyá èèyàn kan ṣe màgòmágó if you permit me there is a USB. please okay. go ahead ẹ bá wa play. there is a USB. So I bet you sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ pé mo ń pa kí bí ẹjọ́ planning. Because I don't understand. Mi ò mi ò mọ kọ́kọ́. Inú mi ò mọ kọ́kọ́. Iṣẹ́ tèmi ni mo wá ṣe. Inú USB tó wà lọ́wọ́ mi mm-hmm. ni olóògbé gba visual àwọn sí. Sísá mi ẹ̀yẹ máa wọ̀ rí. Ẹ bá wa play ẹ̀. Wọ́n ní ibi tí ilẹ̀ wa ti tẹ́jú láti máa ń gbé jiyàn jákàdì. Ẹ play ẹ̀ kò sí bójúbójú ń bẹ̀. Ọbẹ̀ ọbẹ̀ Edóntàn Adámọ́fẹ́ kù là ń bẹ mímú wa láti mo ṣe hmm. nígbèsí ayé ọkọ mi. Mm-hmm èmi ni mo mọ wàhálà tí mo ṣe. èmi bíbá ìmọ̀ àlọ́jọ́ tí mo suggest Kiera náà. do you understand. happy happy viewing happy viewing. ẹ dédé wò yìí ah. mo kí yín ẹ kú jókòó ẹ̀yin ẹbí mi ẹbí arójòjò yìí mo mọ̀ wípé ní ìgbà tí ẹ bá máa fi wo fídíò yìí èmi á ti wà ní ilé ológo ilé aláyọ̀ ibùgbé àlàáfíà níbi tí kò sí ìdààmú tàbí wàhálà fídíò yẹn gan nítorí ìṣẹ̀lẹ̀ ọjọ́ yẹn iyebíye ẹni sí mi kí ẹnikẹ́ni má ṣe tàbí ṣùgbọ́n lórí bí mo ṣe ní kí wọ́n pín ogún mi bí ó ṣe wá láti ọkàn mi ni mo ṣe pín tọ́mi wá ṣe ìrànlọ́wọ́ ńlá fún mi lórí bí mo ṣe lo last chapter ayé mi nítorí last chapter ayé mi yìí ló máa gbé mi débi ìrọ̀rùn títí ayérayé. Ayé ìdí nìyí tí èmi náà fi pinnu láti fún un nínú ohun tí ó jẹ́ ohun ìní mi Tọ̀míwá tún jẹ́ ẹni tó ń tọ́jú mi dáadáa nígbà tí mo wà nínú ìrora àìsàn ńlá yìí èyí ló mú mi pinnu láti dùn ún náà nínú kí ẹnikẹ́ni má ṣe yí ọ̀rọ̀ ìkẹyìn padà mo gba àdúrà pé kí ọdún kó jìnnà síra wọn èmi ni tí ń tòótọ́ olúwafẹ́mi àrójòjòyè. ewu ọtí ẹni kò tí ẹ pọ́síbù ta ló tó bẹ̀ láti yìí ẹ jẹjẹ gbọ́ràn jáde kẹfàrà burúkú balẹ̀ ẹ wò lọ́ọ̀yà lọ́ọ̀yà ọ ẹ̀gbọ́n mi tiẹ̀ ti kú re ẹ̀gbọ́n mi ti sùn re ah, ah, ojú òtí yìí rárá kí ló dé tó ti wá tán yín ṣó ti tó yẹn ti wàyàgbọ́n gbogbo ẹ̀ ìyá wa bí aláwàmọ̀ yá ah, ah. ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ kí ló dé nígbà tí bọ̀dá mi wà láyé gbogbo mùdùmùdù gbogbo ọlá tó yẹ ká jẹ kọ́rọ́ la mọ́ wa kọ́mọ̀ pọ̀ mọ́ ọlá ni wá ẹwà ya ti gbogbo ẹ̀ ṣó ti tó ìka olójú kòkòrò ìyàwó ẹ̀ẹ́dì tẹ̀ tí lọ́nà tí yín kò yóò yakójú tì yín wọ́n pè yín lọ́mọ olè tí wọ́n gbọ́mọ ẹran ọjọ́ ojú òtì yín ìka ni mọ̀lẹ́bí yín. ẹ yẹgẹdẹ yẹgẹdẹ ojú ti wọ́n o gbogbo ọlá tó yẹ ká jẹ lójú ẹ̀mí ẹ̀gbọ́n mi èèyàn kan wà gàtìgìtì wọ́n wà yàgò kí ló dé ẹ mò ń dáhùn mò ń dáhùn. ẹ àti sàláwà wákàkùn yìí ẹjọ ẹni sùúrù ṣé mọ̀ pé estate ní ìbàjá a kì í pariwo bíbà ó ti gbàtọ́ kọ́ mi kó gan mo bá láriwo tápá tó ẹ lè wá látàbúlé ń kẹ máa dùn fatafata mi o. mọ́mí mọ́mí do something. lẹ́yìn ẹni sùúrù ah, lẹ́yìn. ah jọ sọ kàn jẹ́ ìṣe bó ti fẹ́ palẹ̀ mọ́ ẹrú wọn. ah. ah. gbàdé ìgbé wọn fi gbó yín. Hmm ẹ mẹ́sì ma. yes ma. òpònú kọ́ ni àwọn táwọn kìíní obvious pé ara ọkọ mi ò yá. nígbà tó ń kọ́ lọ́wọ́. nígbà tó ń sọ. tó ń sọ̀rọ̀ lọ́wọ́. kò mọ tó ń sọ. Hmm. kò mọ tó ń sọ. Hmm. ọkọ mi lọ́ọ̀bù mi ju kó sọ ọkọ tó jáde lọ. Hmm. tíyàn bá ṣẹlẹ̀ àpípẹ́ kó wọ́n gbébọn sí ẹ̀yìn kámẹ́rà yìí. nígbà tó ń sọ̀rọ̀ tó gbogbo ẹ̀ ti ṣojú wa ẹ̀kọ́ ti fojú mú mu hàn ẹ̀jẹ̀ a máa lọ ti ṣàlàyé fún wa bọ́jẹ́ ẹ̀ sá sá. èmi ti ṣetán mo ti jẹ́ṣẹ́ tó ràn mí. wàláì ọlọ́run àbá mi sọ yín délé. ẹ̀yin oníṣòwò ibùkún ti ń jàre ẹ mọ́ mi dáná ẹ̀ mọ́ mi dáná ẹ̀ ṣe ń gbọ́ mi dáadáa ṣé o pé mo ti mú yín sọ́wọ́ ti pẹ́ ẹ̀yin ò kọ̀ mọ́ ni bàdí táyà tí n bá ṣetán pẹ̀lú yín ẹ̀jẹ̀ yín máa padà gbẹ ni o ẹ̀ mọ́ lẹ́tẹ̀ mi wá síbi tí mo dó sánú gé ìtẹ́lé mi dànù tí mo sọ fẹ́ gbọ́ pé mọ́ wá ń sìn ó ń yára àdúgbò wa gan pé kọ́kọ́ ra mú wa bíi fifteen kémi kó sáwọn ọmọ gbowó nì pé kọ́ máa deliver kémi máa fún ọ lóní solument ẹ̀yin lẹ́lẹ́mi o ẹ̀jẹ̀ kémi rẹ́gbọ̀njọ́ yẹn o so ẹ̀gbọ́n tí wọ́n á kú sí ẹ̀ wá ẹ̀sẹ̀ pẹ̀kọ́ àṣepẹ́wẹ̀rẹ̀ gan ẹkùn ẹ̀ tẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ so bọ̀ tí àṣepọ̀ ọmọ àlè ni torí kó jù mí lọ lèmi ṣe máa ẹ̀sẹ̀ tiẹ̀ o so ọmọ àlè ni. kí ló ṣẹlẹ̀. Pasuma fans club tọwọ́ ẹ̀ lọ́rùn yín àti fiscap yóò ti hàn ẹ up national ẹ jọ torí Ọlọ́run ṣe realize pé ilé yìí ọkọ mi ti wílẹ̀ fún mi. ẹ̀bọ̀ fẹ́ bí ní property tẹ̀ ṣe kábọ̀tà kónú lé ẹ̀gbọ́n tiwa ṣé ń wá ẹ̀mí ẹni kọ́ máa lè yẹn kọ́ jáde ìyá ẹ̀gbọ́n ti wá lélẹ̀ náà. ẹ sì pẹ̀lú gbajúgbajù sẹ́yìn bẹ́ẹ̀ fún mi. ẹ bọ ẹ̀gbọ́n alókọ ṣe mọ mọ tí bá káwọn mẹ́rin kú ọbí tí bá káwọn mẹ́rin kú ọbí ọmọ bàbá kan jẹ tí mo kọ tí mo kọ pé káyè. ìkàmọ́ ni mẹ̀lẹ́bí yìí o ìkà ni yìí o. ẹ̀gbọ́n mi ti pé dáadáa ẹ jẹ́ ká máa lọ. ọmọ kò jẹ́ nígbà jíjẹ àwọn ọ̀rá ìwé rẹ o. wọ́n kò fún yín náà. bá pé káyè bàbá kó wọn wá ní fífi wọlé ọba lé. for instance kàdíjú bí ẹni tó ti kú kájáde nílé bí ẹni tó sọnù. Hey, somebody fata sẹ́nu, somebody kẹ̀kún sọ́wọ́. The land is green, oh, but deep inside is a six-foot grave, yeah àrójòjòyè àrójòjòyè àrójòjòyè àlàmú rẹ ṣèyàn àrójòjòyè àrójòjòyè àrójòjòyè àlàmú rẹ ṣèyàn. ènìyàn ló sọ pàdégùn wọn tún láàdé ogun mọ wọn ní gángan ògùn mọ. puede parir el dolor. The harvest is here, it is time to receive your wage. Uh, speak the truth and you will be free. ye, Arojojo, yeah. ye, yeah. Arojojo, ye.